Bluetooth mode. ẹ káàsán ẹ káàsán mo fẹ́ ní ká play orin ká jó ni ṣe lórin yẹn kàn ṣe bí bó ṣe wù ṣá. káàsán ẹ káàsán ẹ kú bójú ọjọ́ ṣe rí. ṣé dáadáa ni mo bá yín. riggedy trousers, lumpy shaker, silent flute, baby maker, Uncle Jojo, father of Abraham, my creepstick, my ding dong, my Janai Miner, I love your little lie. no go lie na from sex i come i no go stop till i die bọ́kọ̀ fún mi lówó tí ò fún mi lóko máa fowó ra jígolo tó lè fún mi gbọ̀ngàn. beautiful lady your buntanki senti you mm. meet a banana tó fi ọ̀tá gbogbo wọn yan olóhun tó ṣe lára kọ oko òun ẹ̀kan ó ṣe bẹ́ńbẹ́ lára bọ́ ọlọ́run ló that one. òun oh ló yẹ kò sóhun tó dùn tó bẹ́ẹ̀ bá rí ẹ̀ wá wí àtòkù àtòkò ni ó jọ ń ṣe kára wọn we can pussy is good o super sunny bee. obìnrin dúdú obìnrin pupa ọlọ́run má jà kúkú obìnrin ọgbọ́n àtúndì. ni ọgbọ́n oyin ni. ni gbogbo oyin ni oyin Says it's good, oh my brother. Says it's good, oh. Says it's good, oh. Says it's good, oh my sister. Waiting, I go do for this life, oh. Where I no go for, where I no go for. Sex is Ludo, sex is Ludo. Oh, kò ṣe pàtàkì lára. Ogun ọmọ tuntun bá. ò dá mi rárá ò gbádùn oko. ọkùnrin tí ò tí ì lá òwò kò gbádùn òwò. yé yé yé yé yé. ògo tẹrẹ orúkọ kókó. ẹ kásán ẹ kásán ẹ kú bójú ọjọ́ ṣe rí hmm. ẹ kú déédéé wò yìí olódùmarè mo ṣe bàrẹ́ o akọ́dá ayé o aṣẹ̀dá ọ̀run ẹ̀yin la mẹ́ẹ̀dá apẹ̀dá alẹ́dá ọ̀gbàǹgbà tírígbàǹgbà alágbádá iná o aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn alágbégbẹ̀dẹ gbẹ̀dẹ̀ bí ẹni ńlá yín kábíyá ò sí o ajípèrè ọgbọ́n ha ha. Ah, ah, ajípẹ̀rí ògo ọ̀gbàgbà agbátẹ̀wọlẹ̀ wọ́mwọ́m paríparí ọlá o paríparí ògo ọba tí ń gba agbára lọ́wọ́ alágbára tó tún fi agbára alágbára dààmú alágbára òpó kìrìbìtì afẹ̀yìntì máa ẹ̀ yàgbọ́ yàgbọ́ yàjù ọkùnrin ogun ìbára ẹ̀ o apá ńlá tó so ní ayé rò ẹ̀rí lákàtà abu aṣọkọmọge kó tó rẹ̀ ilé ọkọ igbó fi dúdú ṣọ́ọ̀lá ọlọ́run gbò wá nínú ìṣànṣà ògo ọba mi àgbẹ̀ ti bí òkè ogun lọ́rùn ayé pa lọ́nà o òdìdè wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ ilẹ̀ mi tìtì hmm. ẹ káàsán ẹ káàsán ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín ṣàlàáfíà lẹ wà mo mọ̀ ti miss mi mi ráyè láti jọ ìrìn mo ní kí wá ehm, kí n sọ àwọn nǹkan kan ṣáájú màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn question tí àwọn èèyàn béèrè lọ́wọ́ mi bíi méjì ni màá dáhùn bẹ́ẹ̀ then màá tún wá sọ story tí mo mú wá ẹjọ́ gbogbo ẹ̀yin ará lé ẹ̀yin lẹ lè gbà mí lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá mi dá sí kí ọmọ kí àwọn tó concern kán má bàa ṣìnà dẹ̀ máa tún sọ̀rọ̀ lórí last program tí mo share lórí page mi nípa amama matchmake mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ bọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ wípé program mi eighteen plus ni then ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí number one gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè bó ṣe ń dú ẹni tó sanra àbẹ́ni tó tínrín àbẹ́ni tó ga ẹni tó kúrú mo sọ fún yín pé àwọn tó sanra ẹ má wà kárìdèwe pẹ̀lú ìdí wọn Oju òbò wọn máa ń sún mọ́ so tẹ bá fẹ́ dó wọn ẹ make sure pé la oju yín dada iru àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn gan wọn ò ṣe paná dó nítorí ojú ojú òbò wọn ó máa ń sún mọ́ ìdí wọn la oju yín dada tẹ́ bá ní kẹ́ fokó sínú òbò wọn ẹ lè lọ mistakenly kẹ́ lọ rí okó bọnú fùrọ̀ wọn so torí pe bí wọ́n ṣe sanra tán dẹ̀ ṣe kúrú òbò wọn máa sọ̀kalẹ̀ dáadáa then eh, wọ́n dẹ̀ ṣe sọ́ra yẹn òbó wọn máa sumo. ojú ìdí wọn máa ti fẹ́ẹ̀ fún pọ̀ so tẹ bá máa dó irú wọn tẹ bá pẹ fẹ́ ṣe missionaries tẹ fẹ́ dún wọn láti wájú ẹ mẹsàn pé wọn ya itan dáadáa ẹ rí bí ọ̀nà ojú òbò wọn tó possible gan ẹ fi ọwọ́ fa ẹ fọwọ́ fa méjèèjì báyìí tí ò bá tẹ bá dẹ̀ pẹ fẹ́ dún wọn láti ẹ̀yìn ẹ make sure pé ẹ gèsè ibi tí ojú òbú wọn wà látẹ̀yìn kẹ́ tó fi oko sí kó má jẹ́ wípé inú fùrọ̀ lẹ máa fi oko sí straight fún àwọn tó ga tí wọ́n dẹ̀ ti rin bí èèyàn bá ṣe ga tó bẹ́ẹ̀ ni òbú ẹ ṣe máa fún sókè sí ló máa ṣe lọ sókè sí so tẹ́ bá máa dó irú wọn yẹn ẹ máa ẹ dó wọn látẹ̀yìn ẹ fi nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ẹ má yẹ máa di a tó súnmọ́ cervix wọn ó máa dùn wọn torí tẹ́ bá sọ pé bí ó ṣe gùn sínú lẹ ṣe fẹ́ do ẹ rí i pé ẹpọ̀n yín ó máa fẹ́ fẹ́ ẹ wọ inú òbò wọn tán nítorí bẹ́ẹ̀ bá ṣe ń lọ ló ṣe máa máa jì sí torí òbò wọn sún sókè bí wọ́n ṣe ga tẹ́ bá fẹ́ dó wọn láti iwájú náà ẹ wà very careful kẹ́ má lọ torí ẹ mọ̀ pé mo sọ fún yín pé tẹ́ bá ti ń dóbò ó máa máa jì sí àwọn dẹ̀kẹ̀rẹ́ òbò wọn ti sún sókè already because wọ́n ga so wọ́n ṣe ga ẹ lòbò wọ́n ṣe máa sún sókè sí so tẹ́ bá ní bó ṣe ń sún sókè sí ó dẹ̀ máa máa dùn ó máa máa dùn mọ́ yín ni a máa rìn yín gàngín tẹ́ bá ti ń ti oko sí báyìí ó máa máa dùn mọ́ yín bẹ́ ṣe ń lọ ló ṣe máa máa dùn mọ́ yín so e wa very very careful kẹ́ má lọ kan a sport wọn gbogbo àwọn àwọn tó ga yẹn bẹ́ ṣe máa aim láti dó wọn aim láti in fact e bẹ̀rẹ̀ si ni dó wọn láti abẹ́ idọ̀ wọn èyí tó bá ní idọ̀ abẹ́ idọ̀ mo ti sọ fún yẹn má gbàgbé mo ní Ido mo ni idọ̀ wọn ẹ ní abẹ́ idọ̀ ìdọ̀la ní u sport u sport tẹ́ bá wo ojú ẹ̀ dáadáa ó máa ń dàbí iṣan ó máa ń ó máa ń dàbí iṣan ó máa ń dàbí bí ọ̀rá ni so ẹ lè bẹ̀rẹ̀ sí ní fi okó rin ibẹ̀ yẹn kẹ́ tó fi okó sínú ọgbà tẹ́ bá máa fi fi okó rin ibẹ̀ yẹn bí bí two three minutes àwọn gan ti bẹ̀rẹ̀ sí ní damira tí ò bá ní nǹkan míì nú tẹ́ bá dẹ̀ máa fi okó sí slow and steady ni ẹ máa kọ́kọ́ ṣe rí tẹ́ bá fi okó sínú inú òbò ẹni tó ga ẹ máa round ara yín bí ìgbà tá a bá ní pé ẹ ń dó wọ́ọ̀lù ẹ máa jẹ́ kí okó yẹn kó máa fìlì ara wọ́ọ̀lù yẹn yẹn ló lè fi dùn mọ́ yín ṣe pé wọ́n ga wọn ọ̀dẹ̀ sanra so okó wọn lè má òbò inú òbò wọn lè má ní ọ̀rá tó pọ̀ so wọ́ọ̀lù wọn àti kẹyẹ máa di bombs tó wà nínú òbò wọn ìyẹn máa jẹ́ kó dùn mọ́ yín dáadáa now mo fẹ́ lọ sí nǹkan tí mo sọ ní ìjẹta lórí page mi nípa pé a máa ma matchmake mo fẹ́ sọ̀rọ̀ nípa stereotyping ẹ jọ nítorí ọlọ́run àti ẹ̀yin ọkùnrin àti ẹ̀yin obìnrin Ten ń stereotype wípé ẹni tó wà ní nàìjíríà ẹ ẹ lè fẹ́ ẹni tó ọkùnrin tó wà ọkùnrin tó wà ń bí á ní àwọn ò lè fẹ́ obìnrin wá láti nàìjíríà wọ́n ní obìnrin tó wà ń bí á láwọn ò fẹ́ ọkùnrin láti nàìjíríà there's something i want to say to you ṣe rí marriage ọjà òkùnkùn ni mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé bí wọ́n ṣe bá ṣe ní àwọn obìnrin olórí burúkú bẹ́ẹ̀ ẹgbẹ́ náà la ṣe ní àwọn obìnrin tí wọ́n sì bí ire tí wọ́n bí ire tí wọ́n jáde láti ilé ire tí wọ́n bí dáadáa láwọn ọmọ tó wà responsible tí wọn kì í ṣe ojú àìrọ́lárí ìran wọn lè má ní owó wọn lè má ba owó nílé ṣùgbọ́n wọn ò ní tìtorí pé àwọn ò ní owó wọn ò fowó tó àwọn wọn wá hùwà jákujàku bá ṣe rí àwọn ọkùnrin wèrè bẹ́ẹ̀ náà la ṣì rí àwọn ọkùnrin tí wọ́n bí ire ẹ àwọn èèyàn ń stereotype gbogbo àwọn tó ń pè mí ẹ àwọn ò fẹ́ obìnrin láti nàìjíríà àwọn ò ṣe torí pé ẹ má tìtorí wípé torí pé Lánrè mú ẹ búkì wá láti nàìjíríà Bukky dẹ̀ dé London àbótá Amẹ́ríkà ó yàwọ́ kò wá mìín wípé tí Kúnlé bá mú ronke wá láti Nàìjíríà tí Rónkẹ́ bá dé London àbí tó bá dé Amẹ́ríkà á yàwọ́ ẹ lè máa stereotype bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn conditions ẹ̀ ń fún mi ẹ fẹ́yàn kọ̀ọ̀kan níbi ẹ àwọn ọkùnrin tó wà ń bì yìí gan wọn láwọn òfóbì àwọn òfóbìnrin bí ẹ̀rù ń bà wọn ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bí ẹ̀rù àwọn obìnrin tó wà ń bí ń bà yín ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí ẹ̀yin àwọn ọkùnrin tó wà ní nàìjíríà ń bà yín ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí báyìí ẹ̀yin àwọn ọkùnrin tó wà ní nàìjíríà ń bà yín ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bí ẹ̀yin àwọn obìnrin tó wà ní nàìjíríà ń bà yín obìnrin wo lẹ wá fẹ́ fẹ́ gan obìnrin wo lẹ fẹ́ jọ fẹ́ra yín gan tẹ́ bá ti ẹni tó bá ti mọ̀ wípé òun wá ìyàwó ni tí kò ń ṣe pé bóyá ó fẹ́ dóòbò don't give me condition ẹ má fi condition sí ọlọ́run ló máa ń choose fún yàn ẹ kò sọ pé egungun láti inú egungun yín ìhà láti inú ìhà yín nìkan lọ́run fún yín ẹ lè máa stereotype pé ẹ àwọn ti ní gbogbo obìnrin tó bá ti dé bíbà wọn máa ń yàwọ́ àìmọye àwọn obìnrin ọkùnrin tó ti pè mí tí wọ́n máa ń sọ fún mi wípé àwọn gbàdúrà pé àwọn làwọn mú ìyàwó àwọn wá láti nàìjíríà pé àwọn dẹ̀ àwọn dẹ̀ gbàdúrà wípé táwọn bá máa tún fẹ́ obìnrin míì ní ayé àwọn obìnrin ni káwọn fẹ́ àwọn dẹ̀ ló mú wá láti nàìjíríà wọn ò dẹ̀ fi ọjọ́ kan regret ẹ̀ rí àìmọye ọkùnrin àìmọye obìnrin tó dẹ̀ mú ọkùnrin wá láti nàìjíríà náà tó yẹ pé wọn ò fi ọjọ́ kan wọn ò fi regret ẹ̀ rí àìmọye obìnrin tó ń fẹ́ ń bìbà tó ń ya wèrè èmi sọ story kan fún yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọkùnrin kan wà ní ó wà ní France ìyàwó ẹ̀ wà bí for the past six months tó ló ti níwèé kó lọ yọjú lọ wo ọkọ ẹ̀ ọkùnrin yẹn nìkan ló wà ó lóun ti pé pé pé ó ní kò yọjú wò ó ṣebí bíbà yìí ló wà ìgbà míì gan àwọn obìnrin tẹ́ ẹ mú ní bíbà yìí tẹ́ ẹ fẹ́ tí wọ́n ti mú àṣírí bíbà yìí gan wọn ò kí ń wúlò ìgbà míì gan àwọn ọkùnrin tẹ́ ẹ mú ní bíbà yìí ẹ fẹ́ tó ti mú àṣírí níbà wọn ò ní mọ yìí yín but bí àwọn ọkùnrin tí wọ́n ya wèrè ṣe wà ní nàìjà bẹ́ẹ̀ náà la sì rí àwọn ọkùnrin tí wọ́n bí ire bí àwọn obìnrin tí wọ́n ya wèrè tó yọ lórí burúkú tó sì wà ní naija bẹ́ẹ̀ náà la sì rí àwọn obìnrin tó bí ire tó jẹ́ wípé wọ́n máa máa rántí ibi tẹ́ ti wọ́n máa máa rántí pé ah wàhálà tẹ́ ṣe kẹ́ tó mú àwọn wá mo rí ọkùnrin kan kéèsì kan wà lọ́wọ́ mi wọ́n jọ wá òun torí tiẹ̀ lọkùnrin yẹn ṣe wá láti Germany wá síbí ó dẹ̀ àtọmọ kò fọkùnrin yẹn mọ́ ó dẹ̀ gba ọmọ lọ́wọ́ ẹ̀ àwọn obìnrin kan wà tó jẹ́ wípé wọ́n kọ̀kọ̀ ọlọ́run kọ̀ dá wọn ní wèrè ni kò síbẹ̀ ṣe lè ṣe bolo wọn tí ò nírùngbẹ́ àwọn ọkùnrin náà kọ̀ wà tọ́lọ̀ ń dá wọn ní wèrè kò síbẹ̀ ṣe lè ṣe bolo wọn tó tí ò nírùngbẹ́ mọ̀ wà fún níwà ló ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ọjà òkùnkùn lọ́jà marriage èèyàn máa gbàdúrà kí ẹlẹ́dàá èèyàn kó máa sìyàn lọ ni èèyàn lè dúró lórí ẹ mi ò ẹni ẹ fẹ́ fẹ́yàwó ẹ máa pè mí ẹ máa fún mi ní condition ẹ fọ́bìnrin láti nàìjíríà ẹ tí ì ṣetán nìyẹn ẹ eh, fọkùnrin láti nàìjíríà ẹ eh, tí ì ṣe tán ni ta ló sọ fún yín pé ìtẹ máa fẹ́ ń bí máa fún yín lọ́kàn balẹ̀ ta ló sọ fún yín pé obìnrin tẹ máa fẹ́ ń bí báyìí ó máa fi yín lọ́kàn balẹ̀ ta ló sọ fún yín pé ọkùnrin tẹ máa fẹ́ bí báyìí ló máa jẹ́ ìdùnnú fún yín ìmí àní òun ò ni tó ga ẹ láti learn obìnrin láti lè learn bí wọ́n ṣe bí ẹrí ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín lẹ́nìí èmi study ẹ̀ débẹ̀ ni tó bá fẹ́ ọkọ tó ga bó ṣe máa treat ẹni tó fẹ́ ọkọ tó ga ó bó ṣe máa treat ọkọ tó ga ó yàtọ̀ sí bó ṣe máa treat ẹni tó kúrú ẹ lọ wádìí gbogbo láyé yìí àwọn tó bá ti ní stature tó wà pẹ̀tì tí wọ́n kúrú wọ́n máa ń wà àtẹ̀gá wọ́n máa ń wọ́n máa ń safeguard ara wọn débi wípé tẹ́ ẹ̀ bá ṣọ́ra wọ́n máa ń ní ìgbéraga kí dẹ̀ ní ìgbéraga wọn because wọ́n ò kí fẹ́ kẹ́ take àwọn for granted so wọ́n máa protect ara wọ́n máa ń fi guard sí débi wípé To bá sọ ẹyọ kan wọ́n fún ẹ ní because wọ́n á sọ pé àwọn ò fẹ́ wọn take àwọn for granted and most times complex ni bóyá inferiority complex máa pè ní o bóyá superiority complex ni kò yé mi but tẹ bá ṣe máa deal pẹ̀lú ẹni tó kúrú ó yàtọ̀ sí bẹ bá ṣe máa deal pẹ̀lú ọkùnrin tó ga irú ọkùnrin tó ga si wọ́n máa ń jọra wọn lójú wọ́n máa ń bìlí pé àwọn da tán kò sírú àwọn àwọn common pé anywhere táwọn bá step sí pẹ̀lú obìnrin àwọn obìnrin mi àmà àgbáyé àwọn tóbìnrin kan bá lọ ìkan máa bọ̀ ni irú wọn ló máa ń misbehave sóbìnrin irú wọn lóbìnrin ò kí ń jọ lójú irú wọn ló máa ń fún ìpè tó bá lọ àìmọye bẹ ọkùnrin míì tó ọkùnrin tó kúrú tó wá irú èmi sìn kí wá lọ fẹ́ ẹni tó rọra tí mo yọrí jù lọ fẹ́ ó máa appreciate mi because I wò pé pẹ̀lú stature mi ti bá jáde níbì kan in fact a máa count ara ẹ̀ lọ́kì ni and èmi náà wà ní take care for granted nǹkan tó máa sọ nígbà míì tí máa fi bínú máa kà sára nítorí pé mo expect pé ó ti máa fi get pé mo mọ̀ kó máa gbé fún mi òun náà dẹ̀ máa gbé fún mi padà so a ní láti mọ bá ṣe máa máa relate even tá a bá fẹ́ ni tó ga yàtọ̀ sí tá a bá fẹ́ ni tó kúrú and then tó bá ti mọ ìwà tí ọkọ ẹ fẹ́ àbí tí ọkùnrin tó ń déètì fẹ́ kò ní sí wàhálà tí obìnrin bá ti fi rẹ̀ sípò tí ọlọ́run fi sí gẹ́gẹ́ bí obìnrin tí ọkùnrin fi rẹ̀ sípò tí ọlọ́run fi sí gẹ́gẹ́ bí ọkùnrin mi ò fi wí pé a máa ma fi conditions sí pé mi ò lè fẹ́yàn kankan láti nàìjíríà ẹ mi ò lè fẹ́yàn kankan láti kinní kan mo wà ta ló sọ fún ẹ wípé ẹni tó lè fẹ́ láti nàìjíríà náà ṣé wọ́n forí ẹ̀rùn mú pé kò lè fáìnà rẹ̀ wá síbí báyìí ni kí ni bàbàrà pà nílùú òyìnbó kí ni ó ṣe bàbàrà ń bẹ akúkú wa ń fa ṣẹ́ bí báyìí náà ni iṣẹ́ ìdọ̀tí là ń ṣe ń bí ká tó rówó kò gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní white collar job tó o bá fọ̀gbẹ́ fọ̀tọ̀ àbí kó lọ ṣe security àbí kó lọ dúró lẹ́yìn èèyàn àbí kó lọ ṣiṣẹ́ ní mental health o ò lè mèkì owó so kí wá ní bàbàrà tẹ máa ní ẹ ẹ lè fẹ́ni tó wà ní ẹ lè fẹ́ni tó wà ní nàìjíríà ẹ wọ́n máa wá yàwọ́ ń bí tó bá yàwọ́ ń bí let me tell you nǹkan tí ò yé yín ìwọ obìnrin tó bá mú ẹ wá síbí tó fẹ́ di adékòdèrè To fẹ́ di ọmọ àlè tí ń fọwọ́ júwe baba wàláì ko sí nǹkan téèyàn ṣe láyé tí ò lérè tó o bá gba èrè ẹ̀ nísìnyí ó kàn máa dùn mí ni pé wàá gbà lórí àwọn ọmọ i'm telling you tọkùnrin bá ṣe wàhálà tó mú ẹ wá bí tó fi pé o ti dé o ti di o ti wá fẹ́ mọ ìyá ọ̀ṣọ́jọ́ fi lọ o fẹ́ mọ ọ̀nà jámú ni wá lọ wàá gba èrè ẹ tẹ bá máa fi ọkùnrin lè máa advice to you ẹ má jẹ́ kí ẹ má jẹ̀bi ọkùnrin tó bá jẹ́ obìnrin náà ló máa fi ọkùnrin lẹ̀ ọkùnrin ló máa fi obìnrin lẹ̀ má jẹ̀bi obìnrin tó bá jẹ́ ọkùnrin ló máa fi obìnrin lẹ̀ má jẹ̀bi ọkùnrin nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó o bá jẹ̀bi ọkùnrin o lè má rí ọkùnrin míì tó o máa wọ inú ilé ẹ̀ tí o máa fi tẹ́rí gbaṣọ i'm telling you tó bá jẹ́ ọkùnrin náà ló jẹ̀bi obìnrin obìnrin míì tó da ò ní tẹ́rí gbaṣọ kò ní wọnú ilé ẹ̀ tí o máa fi tẹ́rí gbaṣọ so tó bá fẹ́ lọ Eh, mi ò sọ wípé dandan dandan you must die you know marriage you understand but tí marriage yẹn bá ti sú ẹ tó fẹ́ lọ make sure wípé o ò jẹ̀bi ọkùnrin and make sure wípé o ò jẹ̀bi obìnrin yọ wo ẹ kó o yán o kí ẹ̀rí ọkọ ẹ àti ọkọ ẹ gan mọ̀ wípé o ò jẹ̀bi so that wàá rí ni ní ọ̀pọ̀lọpọ̀ gbà tó o bá jẹ̀bi ẹni tí ọlọ́run máa fún ẹ ẹni tí ma fun. fún ẹ Iwo gan o ma o ma kọjá ọgbọ́n orí e ma de fi pe ó ga ó kúrú ó kàwé gbogbo yẹn làwa èmi ti ṣe rí ẹ o ó sòyìnbó òyìnbó ẹnu ẹ ó gbóyìnbó dáadáa òfútù fẹ́ẹ̀ tẹ̀ ni òyìnbó olú irọ́ irọ́ ló bá dé ọkùnrin lè jẹ́ illiterate kó má lè fi ìdí ìgò kan hó kó dẹ̀ rí ayọ̀ àti àlàáfíà peace pẹ̀lú ẹ̀ kó dẹ̀ kúrú kó má tiẹ̀ ṣe é rí kó má dùn kó má yan ọkùnrin dẹ̀ lè ga kó dàbí òmìrán kí òyìnbó ẹnu ẹ̀ kó máa pèsè jíjí ti Queen of England lọ kó jẹ́ wípé ìyà ló máa bá dé kò ní fi ọjọ́ kan fún ẹ ní ayọ̀ ọkùnrin dẹ̀ lè ga kó rí fìrìgbọ̀ kó jẹ́ pé attitude ẹ̀ ò ní jẹ́ kó respect ẹ̀ pẹ̀lú fìrìgbọ̀ ẹ̀ wàá máa wo bí ẹlẹ́lẹ́yà bí idiot ni ọkùnrin dẹ̀ lè má rí ó lè má ju jàǹjàlá lọ ṣùgbọ́n kó fún ẹ ní peace of mind débi pé wàá ní ìfọ̀kànbalẹ̀ bó ṣe rí jàǹjàlá yẹn pẹ̀lú bó ṣe bò mọ́lẹ̀ ẹ̀rù á tiẹ̀ máa bà ẹ́ láti ṣó mọ̀ pé jọ́ńdọ́ra yín ni ẹ̀rù á máa bẹ̀ ẹ́ láti pè é ní orúkọ ẹ̀rù á máa bẹ̀ ẹ́ láti larúkọ ó ṣe pé ẹ̀rù ń bà ẹ́ wàá respect ẹ̀ débi wípé ò fẹ́ jẹ́ kí ìdọ̀tí i'm telling you so gbogbo àwa tá à ń fi ó kàwé ó ṣe kíní kan fẹ́ ọkọ ẹ jẹ́ ká lọ wá awẹ́ what we need is peace of mind gbogbo nǹkan ni mo lè accept lọ́wọ́ ọkùnrin èmi ò lè fi torí pé ọkùnrin ń gbé obìnrin fi ọkùnrin sílẹ̀ which I don't think any woman should do the only àwọn nǹkan tí mo lè ti torí fi ọkùnrin sílẹ̀ number one tó o ti respect me? tó o ti appreciate me? tó o bá ti mọ duties ẹ as ọkùnrin èmi àti àlejò kò sí a máa túká ni wípé kí n gbogbo nǹkan tí mò ń ṣe kó má rí i pé bóyá mò ń ṣe nǹkan kan if títí kọra pé mò ń tọ́jú ọmọ kó má rí i pé mò ń ṣe kó fi pé tí ìbá ti fún ẹ physical cash mi ò ṣe nǹkan kan tó o bá ti respect mi kọ́ ẹ pé kò sí ọ̀rọ̀ tí ò lè jáde lẹ́nu ẹ sí mi wàláì máa ń yàlè ọlọ́run máa ń yàlè tó máa tí ó bá respect mi máa ń mo ń sọ fún yín tọkùnrin ò ti respect mi tó bá ti fi mí wọ́lẹ̀ tí ò bá ti mọ̀ mí ní obìnrin tí ó yẹ pé kò sí nǹkan tí ò lè jáde lẹ́nu ẹ̀ sí mi gẹ́gẹ́ bí ọkùnrin bẹ́ẹ̀ tó bá yàn tó bá ń dó gbogbo ayé kò sí tó kàn mí wọ lóloko ẹ̀ bẹ́ẹ̀ sórí nǹkan mẹ́ta yẹn mo fẹ́ kí àwọn obìnrin máa lùkà tó dẹ̀ ti nà mí tó ti gbọ́wọ́ sókè nà mí èmi àti ẹ máa live happily ni bẹ́ẹ̀ tí àwọn nǹkan mẹ́ta yẹn ò bá ti sí ń bẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe o ò lè win heart mi wàá rí i pé ẹni tó wà below standard yẹn gan tó bá fún mi ní àwọn nǹkan tí mò ń fẹ́ yìí màá màá màá gbé sórí ẹ mi tẹ̀ ní mọ̀ bóyá òun exist mi dẹ̀ ní kí ẹ̀ nǹkan tẹ́nibọ̀dì fẹ́ sọ i'm telling you so ẹ̀ ń fún mi ní ẹ̀ ń stereotype ẹ̀ ẹ̀ àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin wọ́n gàgọ̀ wọ́ mi wọ́n ẹni pé kí n ṣe nǹkan bẹ́ẹ̀ mú mi lọ́wọ́ dání báyìí by telling me i don't want to i don't ah ó láti ó láti look sexy ẹ ìyẹn àwọn ìyẹn ò tiẹ̀ sọ̀rọ̀ pé kó look sexy mọ́ àwọn èèyàn tí ẹ sọ̀rọ̀ pé kó look nice mọ́ kàn sọ pé kò ńlá kó má jẹ́ pé àwọn ò lè fẹ́yàn ní nàìjíríà àwọn ò lè fẹ́yàn ní nàìjíríà ẹ jáwọ́ nínú stereotype àwọn ọmọ tí wọ́n bí ire ṣì wà ní nàìjà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ní nàìjà yìí wọ́n ní family ń bí abẹ́rẹ́ wọn ní okùn nídìí ẹ ṣe try ẹ ṣe dánwò kẹ wá wò bóyá ẹ máa ṣépè fún mi àbí ẹ máa súre fún mi tí tẹ ẹ bá fẹ́yàn ní nàìjà láti ọwọ́ mi tèmi ò fi sílẹ̀ tí mò ń ṣi ní etí pé ṣe mọ̀ wípé àti àti platform mi ni abẹ́rẹ́ ẹ̀ lókun ń dì í má ṣe báyìí má ṣe báyìí tó dẹ̀ ti mọ̀ èmi ò kí ń ṣe ọmọ chọ́ọ̀chì mi ò ń ṣe ọmọ mọ́sìkì ọmọ àgbàlẹ̀ mi o ò lè ṣe bálabàla lórí lórí pé bóyá o fẹ́yàn látọwọ́ mi anywhere tẹ́ ẹ̀ bá ti fẹ́ra yín so tó bá fẹ́yàn láti nàìjíríà látọwọ́ mi má fi má sọ wípé torí pé ọ̀rẹ́ ẹ kan wọ́n ti da ẹrù ẹ̀ obìnrin dẹrù ẹ̀ síta á wá ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ torí àwọn ọmọ tó wà lọ́wọ́ mi àwọn ọmọ tí wọ́n bí ire ni as i speak mo ní ẹni tó jẹ́ ẹnjìníà tó jóbìnrin to ti wà sẹ́tù tó wà òkè ní nàìjíríà tó kọ̀ jẹ́ wípé ọkọ nìṣòro ẹ̀ mo ní àwọn professionals tó jẹ́ pé wọ́n ti wà òkè gan tó jẹ́ pé wọn ò tiẹ̀ nídìí pé kó mú wọn àwọn fúnra wọn ń fi owó ra tíkẹ́ẹ̀tì wá sílùú òyìnbó ìkan tó fi yàtọ̀ ní wípé ìwọ ìwọ ní oníwé ìgbélú àwọn ń wá bí àlejò ó lè fi yàtọ̀ tó bá dé kó gbogbo nǹkan tí wọ́n ní gan o ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn pẹ̀lú wọ́n ṣe wà ní nàìjíríà ẹ wá máa sọ wípé ẹ fẹ́ wọn àìmọye àwọn obìnrin tó wà ní nàìjíríà tó ń rí tó jẹ́ pé àdánwò ẹyọkan tó ní òun náà ni ọkùnrin kò dẹ́ ṣe pé wọ́n ní àdánwò ọkùnrin wọn ò kàn fẹ́ settle down for just any stupid person ni ẹ̀yẹn wá wà ń bíbẹ̀ ẹ máa ní ẹ ẹ fóbìnrin láti ìlú òyìnbó ẹ láti ìlú yes wọ́n ní tí ẹṣin bá dáyàn tẹ́ṣin bá gbéyàn ṣubú tó bá dáyàn èèyàn máa ń túgùn ni mo dẹ̀ máa ń pa òwe kan lórí kíní a lè ti torí wípé omi máa ń páyàn lórí àbí omi páyàn lórí téèyàn jẹun téèyàn tí omi bá páyàn lórí omi náà nìyàn máa fi ṣẹ̀rọ ẹ̀ àdẹ̀lẹ̀ tí torí pé àwọn èèyàn ń sùn wọ́n ń tojú oorun dójú kú àní sùn mọ́ àlè tí torí pé ọlọ́run ti kọ́ wípé ní ìgbà kan gbogbo wa la máa kú káwá ti ọ̀la lọ́jọ́ bí mi sìn ọdún kan ti dín nínú ọdún tí mo fẹ́ lò láyé bó ti jẹ́ pé àwọn èèyàn máa celebrate ẹ̀ but ọdún tí mo máa wò lò láyé ó ti dín ọdún kan tòrọ́ ọ̀la lọ́jọ́ bí mi so àwa lè ti torí wípé bẹ́ẹ̀ káwá máa fojoojúmọ́ tọrọ pé ká kú ẹ stereotype pé ẹ ẹ ó máa wá à irọ́ o èmi ò fẹ́ ni láti nàìjíríà àwọn obìnrin tó wà lọ́wọ́ tèmi láti nàìjíríà àwọn ọmọ oníbìníran ni àwọn ọmọ tí wọ́n bí ire tó ń rìnrìn re ni àwọn ọmọ bígbò tiẹ̀ ní owó wọn kì í ṣe ọmọ ojú àìrọ́lárí wọ́n ń ṣe àwọn adékòdèrè àwọn irú èmi sì kéèyàn mú mi wá sí lóyìn ẹ mọ́ gbà tí mo ti ń wá sí lóyìnbó kí tó gbé lóyìnbó ni kéèyàn wá sọ wípé ẹ ẹ bóyá mo wá dìsá láti máa gbé nàìjíríà wọn fẹ́ fẹ́ mi wá lòun ò lè fẹ́ mi torí mò ń gbé nàìjà kò ṣe gbogbo wọn ni ìyà ń jẹ náà kò ṣe gbogbo àwọn ọmọ tó wà nàìjíríà àwọn obìnrin tó wà nàìjíríà àbáwọn ọkùnrin tó wà nàìjíríà yẹn ni ìyà ń jẹ no wọn kò fẹ́ adé orí wọn kò dẹ́ ṣe wípé ẹ má wò wípé torí ẹ lè máa rò ó now i'm beginning to see the way you reason the way you think ẹ má rò wípé wọ́n ti bẹ̀rẹ̀ àti ah, ah, sọ pé kọ́kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ hello. hello sista Yinka ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ma. Ah, ẹ rà o. yes ma. sista Yinka. ma. sáwọn ni mò ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo fẹ́ bá sista Yinka. àwọn lẹ́ ń bá sọ̀rọ̀. ẹ pẹ̀lẹ́ máa ń jì ok ok ẹjọ mi náà mo ní ìgbà àwọn assistant kan lọ́dọ̀ yín èmi mọ̀ ṣé mo lè bá yín sọ̀rọ̀ fi ṣé mo gbẹ bísí. ẹ sọ̀rọ̀ mo wà lórí live tẹ́ bá mind kan gbọ́ live oh no no no no me. ìfẹ́ kọ́ gbọ́ live no. Eh later then. ah Eh okay. máa pè padà rẹ sí. láwọn ọmọ tí wọ́n bí níbi níran láwọn ọmọ tí wọ́n bí ire láwọn ọmọ tí wọ́n rìn ìrìn re irú èmi sì ẹ mọ̀ pàtí mo ti wọ́n kéèyàn wá ní ẹ̀hún fẹ́ fẹ́ mi ẹ̀hún òun ò lè fẹ́ mi nítorí pé mò ń gbé ní nàìjíríà you can't do that ẹ jọ nítorí ọlọ́run ẹ jẹ́ ká lọ change mentality, mentality wa ẹ jẹ́ ká lọ change attitude wa towards àwọn ọkùnrin tó bá wà ní nàìjíríà àbí àwọn obìnrin tó bá wà ní naija gbogbo àwọn tẹ́fẹ́fẹ́ láti nàìjíríà iná kò ṣe gbogbo wọn ni wọn ní fámìlì ń bí tó bá ní fámìlì ń bí. tó bá ní tó bá ní irọ́ tó bá ti settle ń bí eléyìí ni home office are uh, tripping us tomorrow tó bá ti settle ń bí legally tó dẹ̀ ní kíní ẹ̀ ìgbélú ẹ̀ wọn ò lè ní kó má mú spouse ẹ̀ wá síbí. Si bá rí tọ́n establish torí pé àwọn kan ti àwọn kan ti wọ́n ti bastardize ẹ̀ àwọn kan ti abuse ẹ̀ nítorí ẹ̀ náà ṣe ń wà very careful but tó bá rí pé ó wà genuine wípé ó wà genuine wọn lè ní kó má mú partner wá síbí báyìí kò possible tó bá pé ibi báyìí ló ń gbé tó dẹ̀ ti wà settle tó dẹ̀ ní iṣẹ́ tó dá lọ́wọ́ wọn lè ní kó má mú spouse ẹ̀ wá síbí wọn lè ní kó má mú ìyàwó àbí kó má mú ọkọ ẹ̀ wá síbí àwa fúnra wa gan-an ti ń kúlẹ̀ de kú kíkú tó pa wá èmi ẹ lè fún mi ní condition yẹn àwọn tó ẹ máa fẹ́ lọ́tọ̀ tèmi ọ̀pọ̀lọpọ̀ wọn ló lẹ́bí ń bì báyìí so tó eh, eh, abẹ́rẹ́ wọn ní okùn nídìí ìfà ó wà safer láti fẹ́yàn ní platform mi láti anywhere in the world pé wọn ò lè mú wọn wá síbí báyìí kó wá rìnrìn kó wá rìnrìn gbèrègbèrè bọ ìwọ náà má wàá treat bashu bashu? mo ti rí ọkùnrin tóun àtìyàwó ẹ̀ ń gbé bí tó dẹ̀ bá mi sọ̀rọ̀ pé báyìí báyìí níyàwó òun ṣe ó dẹ̀ sọ̀rọ̀ dé stage kan ó níyàwó òun gba benefit ó ní ó wá tí after tóun bá ti san oúnjẹ sílẹ̀ and everything ìyàwó òun á tún máa expect pocket money ó dẹ̀ ń gba benefit mo dẹ̀ mo dẹ̀ ó dẹ̀ níbẹ̀ yẹn mo ní come tíyàwó ẹ̀ bá ń gba benefit mo ní kò kàn ẹ́ mo ní tó bá fẹ́ jẹ́ kó máa help ẹ ó ní bó ṣe máa sọ fún bẹ́ ò ní right láti máa refer sí benefit wọn nítorí pé Islam sọ wípé tíyàwó ẹ̀ gan bá ń feed tó bá ń feed ọmọ ẹ̀ tó ń fún lọ́yàn tówó bá wò ó láti máa sanwó fún mo ní tóbìnrin bá gba ẹni benefit kò sí ìtókùn ẹ̀ tóbìnrin yẹn bá lẹ́mìí ọlọ́run nu tó o dẹ̀ treat ẹ̀ dáadáa òun ló máa mọ̀ pé òun máa help ẹ but it is not written anywhere pé obìnrin láti assist ẹ nípa bó ṣe máa tọ́jú ẹ it's not written anywhere tóbìnrin bá ra toothpaste sílé gan o láti appreciate ẹ because wọn kọ sí pé kóbìnrin yẹn assist ẹ in anything but bá ṣe a wà láti ranra wa lọ́wọ́ olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ yẹn ẹ̀yin ọkùnrin ẹ ń láti mọ bẹ́ẹ̀ ṣe máa bá obìnrin sọ̀rọ̀ obìnrin bá ń gba benefit kò ń ṣe ìyẹn lẹ máa ranjú sí pé ẹ ó ń gba benefit náà ẹ nítorí ẹ ò ní ṣe wàá ṣe ẹ̀tọ́ ẹ létà ló máa mọ bó ṣe máa fi ohun pẹ̀lẹ́kùtù bá obìnrin yẹn sọ̀rọ̀ pé ah, ah ìyàwó mi jo ẹ báyìí báyìí báyìí ni agbara mi ò gbé bẹ́ẹ̀ kó ṣe pé kó wá dúró ní ìdúró ṣe bó ń gba benefit lórí àwọn ọmọ mi ó yẹ kó kí wọn náà ní nǹkan tó máa ma ṣe kó kan ẹ kó kan ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ara àwọn nǹkan tó ń fa wàhálà ara àwọn nǹkan tó ń fa wàhálà ẹni tẹ bá dẹ̀ fẹ́ fẹ́ ẹ má ẹ má ẹ má try láti parọ́ tẹ bá mú bo bọ̀ àbẹ́ ẹ mọ́kùnrin bọ̀ ní bíbáyìí irú tí mò ń hópù ní ẹ̀yìn sí bí èèyàn kan bá parọ́ fún ọmọ nàìjíríà kan pé òun wà ń bí o white collar job ló ń ṣe o òun ṣiṣẹ́ ní burkina faso irọ́ ló pa ibi iṣẹ́ tó o lè ṣe níbí báyìí especially àwọn tó kàwé ní nàìjíríà tí ò dẹ̀ tí ráyè àti kàwé bí o ò lè ṣe ju healthcare assistant lọ àbí kó lọ ṣiṣẹ́ cleaning àbí kó ṣe security irú mò ń sọ́nsìn irú àbí kó lọ ṣe nursing tó bá ráyè láti kàwé bọ́ pé o fẹ́ lọ ṣiṣẹ́ o fẹ́ lọ ṣiṣẹ́ ní white house kí ni má tanra ẹ irú eléyìí ni kẹ́ ti máa sọ fún àwọn obìnrin àbí kẹ́ ti máa sọ fún àwọn ọkùnrin tẹ́ bá wá sódà á mọ̀ wípé bó o ṣe ń bọ̀ nílùú òyìnbó kò ń ṣe pé bóyá òun bọ̀ wá máa plug mana òun bọ̀ wá ká mana from heaven àbó òun bọ̀ wá ká owó lórí igi ẹ máa ti máa máa sọ fún pé ẹjọ́ ń bọ̀ wá struggle ni ẹ dẹ̀ jẹ́ kó mọ̀ wípé tá a bá débí jẹ́ ká jọ struggle ká jọ pawọ́pọ̀ gbàgbé ń pa pé bí a family for now let's struggle ká pawọ́pọ̀ nǹkan tẹjọ́ máa jókòó tẹ́tíjọ́ máa sọ ó dẹ̀ bẹ́tà láti irú àwọn platform báyìí torí èmi náà oníṣẹ́ kò ní jẹ́ kí iṣẹ́ ọwọ́ ẹ̀ kó bàjẹ́ èmi náà ò ní lajú mi lẹ̀ kí wá dákẹ́ ẹni tí mo fẹ́ match àwọn méjèèjì pọ̀ kí wá kàn máa wòran i won't do that èmi náà ní ṣe so ẹ má jẹ́ kí n tàn ẹ má jẹ́ n at the end of the day àti wọ ọkùnrin tó wà ń bí àti wọ obìnrin tó wà ń ti mọ̀ wá ara yín tẹ́ ẹ insist ní pé ìyàwó bí ilẹ̀ fẹ́fẹ́ i am telling you ọlọ́run má jẹ́ regret torí pé ẹ ti mọ̀ wá ara yín ó bẹ́tà kẹfẹ́ ni tó wà fresh tẹ máa jọ bẹ tẹ máa jọ sọ̀rọ̀ fúnra yín tó máa èmi náà tí bá tí bá fẹ́ introduce èèyàn sí yàn sí tó bá ń bọ̀ láti nàìjíríà má ti sọ fún pé wá ibi tó ń bọ̀ yìí má ti torí pé o débi tó bá débi báyìí ọlọ́run tó bá ń gbóbìnrin kan débi tó bá ṣe báyìí a kò déédéé rí wípé òun dìde ni wọ́n á bẹ̀ tí kò ní gbọ́ á sọ pé òun lọlé kò sí wọ́n á bẹ̀ tí tí ò bá dé nàìjíríà ojú ẹ̀ ò ní wálẹ̀ tó bá lóun tóbìnrin kan bá dé bí tó fẹ́yàn lórí platform tó lóun gbọ́n bí ò délé iye ò ní sọ ibi tó ti ń sọ pé kí wọ́n mu kán mu ibẹ̀ náà ti ń sọ pé kí wọ́n jùlẹ̀ tóbìnrin kan bá sọ wípé láì jẹ́ wípé bóyá wọ́n ṣe wọ́n fìyà jẹ tó wá fẹ́ dé fẹ́ mọ̀nà ó fẹ́ mọ ọ̀nà ju amúniwá lọ àbí ọkùnrin kan dé ó fi pé o ti róbò tuntun kan èmi ò ní sọ pé kó ọkùnrin má dòbò pet má jẹ́ pẹ̀lú orí pípé ṣé pẹ̀lú orí pípé pẹ̀lú ọpọlọ tó bá wá débí tó fẹ́ mú ìka tó fún ẹ lóúnjẹ tó fẹ́ mo fẹ́ mú ìka tó fún ẹ lóúnjẹ tó fẹ́ gé jẹ ẹ wàá bọ́ lọ́hùn bẹ̀ èèyàn kan sì ń sọ wípé ọlọ́run ní jẹ́ kémi mú ọkùnrin wá láti nàìjíríà ẹ yẹ oníkálukú ló ti ní experience bọ àwọn tó ti ní experience bọ ọlọ́run ṣe bá wọn ṣe nìyẹn ẹ lè wá sọ wípé bí tẹlòmíì ṣe rí ni tìẹ náà ṣe máa rí ẹ lè sọ bẹ́ẹ̀ àwọn kan wá sílùú yìí tí wọ́n gba ìwé láàrin ọdún méjì àwọn kan dẹ̀ wà nílùú yìí tán wà láàrin ọdún mẹ́wàá tí wọn ò ríwèé gbà you understand so o lè sọ pé bí ti èèyàn kan ṣe rí ni tiẹ̀ ní ìrìn àjò tiẹ̀ ṣe máa rí so ìwọ tó o bá ti ní bad experience tó dẹ̀ ti fi pé òpin ìrìn àjò ti dé o ò ready láti take risk mọ́ àwọn tó bá fẹ́ take risk má discourage wọn torí ẹ mo fẹ́ kéèyàn sọ ọ̀rọ̀ tó wà discouraging lórí platform ẹ má discourage wọn ìwọ tó bá ti mọ̀ wípé ẹni tí ò lè take risk kò lè ní ìlọsíwájú láyé kò lè break even ẹni tí ò lè take risk kò lè gòkè ẹni tí ò lè take more than one risk kò lè ní ìlọsíwájú tẹ́ṣin bá dáyàn èèyàn máa ń tu gùn ni ẹ má gbàgbé ẹ̀yin ń rojọ́ àwọn tó ń sọ pé wọ́n ti disappoint ẹ̀ àwọn kan wà náà tó ń mú wá látẹ̀kọ́ tí wọ́n dẹ̀ disappoint ṣé wọ́n fi orí ti ẹrun mú ipe ìwọ ò lè wà lára àwọn tí wọ́n tó máa móbìnrin wá látẹ̀kọ́ tí ò dẹ̀ ní disappoint ẹni àbí wọ́n forí ti ẹrun mú pé ìwọ ò lè wà lára àwọn tó máa mọ́kùnrin wá látẹ̀kọ́ tí wọ́n dẹ̀ ní disappoint ẹ so please ẹ jọ nítorí ọlọ́run gbogbo stereotype yẹn if you want to work with me you have to, you must have an open mind an open mind if you want to work with me if you want me if you want to have anybody on this platform or from this platform you should be flexible even bá anything in life there should be flexibility rigidity of everything is not good anything in life there should be flexibility èèyàn láti lè bend the rules nígbà tí mò ń fò àwọn rules kan wà tó jẹ́ wípé especially if it has nothing to do with your safety àwọn rules kan wà mo ti sọ pé àwọn àwọn big men kan máa wọlé ó níbi tá a gbọ́dọ̀ gbé ẹrù sí but wàá rí pé owó náà gbé nǹkan kan wọ́n á dẹ̀ bẹ́ẹ̀ wọ́n á bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá títorí tí wọ́n wá bend rule but as you are bending the rule wọ́n máa sọ fún wọn wípé i'm doing this not because i'm doing the right thing should you come next time and ẹni tó wà on board ó refuse láti ṣe i am the one doing the wrong thing here wàá jẹ́ kó mọ̀ pé wọ́n ló ń ṣe wrong thing pé o lè wájọ́ mi kó má fẹ́ but please ẹ má take offence so in life there should be flexibility tẹ́ bá wà rigid i don't want this i don't want that and you're not ready to change it's as good as this platform is not the best platform for you it's not going to work out for you tó bá ti jẹ́ pé the time pé pé mo ò fẹ́ láti nàìjíríà mo ò fọ́bìnrin láti Nigeria, mo ò fọ́kùnrin ẹ má wù don't come ẹ má expect anything good out of it out of any matchmaking from my platform because i am flexible mo dẹ̀ fẹ́ káwọn tó bá ń bá mi ṣe tẹ bá believe in me tẹ love me you have to be flexible so tó bá ti mọ̀ wípé o ò lè flexible enough to take any woman, any any ideal woman, any virtuous woman, no the platform here, irrespective of the location, then please this platform is not good for matchmaking. It's not the best for you láti matchmake. Honestly, but tó bá flexible, I can tell you that oh, ni regret wípé o marry èèyàn àbí o meet èèyàn lori platform here. Tó bá flexible, to open tó wà bendable tó wà rigid mo bẹ́ẹ̀ sọ wípé tí ọlọ́run sì ń jẹ́ ọlọ́run tí òòṣà òkè ń jẹ́ òòṣà òkè o ò ní regret and if you regret it hold me responsible is that okay but otherwise tó bá tó bá ti mọ̀ pé ah láíláí ó ti ṣẹlẹ̀ sí mi rí mi ò gbà mọ́ please there's no point asking me to match make, or there's no point wanting to have anybody from my platform it's not gonna work because most of àwọn ladies àwọn well to do not even well to do àwọn àwọn àwọn àwọn ladies àwọn re responsible ladies wọ́n wà lẹ́kọ̀ọ́ àwọn responsible men ṣì wà lẹ́kọ̀ọ́ i'm telling you tó máa kẹ́ tó máa gẹ́ tó dẹ̀ máa appreciate ẹ for the rest of your life tó ò ní regret i'm telling you táwa yìí tiẹ̀ mọ̀ tèmi yìí mọ̀ but tẹ́ bá ti sọ pé dandan dandan kìíní kan fine now the story of the day ẹjọ nítorí Ọlọ́run ẹ̀yin ará ilé mo fẹ́ kẹmi tẹ bá ní ẹni tẹ bá wà tẹ bá tẹ bá ní anything against nǹkan tí mo sọ you are free láti call in and express your feeling or how you feel about it tẹ bá ní anything against ẹ tẹ bá fi pè mí ò wíire ẹ lè call in on plus four four seven four zero four eight five one two three four so while you are typing my number ẹ jẹ́ kí n sọ story tèmi plus four four seven four eight eh, seven four zero four eight five one two three four story tèmi ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi advice lady gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin aráalé a young uh, woman ó wà ní eh, in his she's in her thirties now before kó tó pé èjì ó wà ní nàìjíríà ó bí ọmọ ọkùnrin kan so nígbà tí ọmọ ọkùnrin yẹn wà ní five year old ọba ìlú tí wọ́n ń gbé mi ní dárúkọ ìlú yẹn ọba ìlú yẹn bóyá ó rí wípé wọn ò tọ́jú ọmọ yẹn ò rí ìtọ́jú tó wọ́n dẹ̀ ní bàbá tó bí ọmọ yẹn fún bàbá yẹn ò wà responsible but ìyá ìyá bàbá yẹn mọ̀ wípé ó bí ọmọ yẹn ó dẹ̀ accept obìnrin tó bí ọmọ so ọba yẹn wá gba ọmọ yẹn lọ́wọ́ obìnrin yẹn in the presence of the obìnrin àti àwọn family ẹ̀ àti àwọn family ẹ̀ ó gba ọmọ yẹn lọ́wọ́ obìnrin yẹn ó wá hand over ọmọ yẹn ó gbé fún ìyá ọkọ pé kí ìyá ọkọ lọ máa take care ọmọ obìnrin ẹni ìyá ọmọ wà lórí ìdúró àwọn fámìlì tó bí ìyá ọmọ wà lórí ìdúró ìyá ìyá bàbá ọmọ wà lórí ìdúró àti ọba kábíyèsí ìlú wọn kábíyèsí ló gba ọmọ lọ́wọ́ obìnrin yẹn ló gbé fún ìyá ọkọ pé lọ máa tọ́jú ẹ̀ at age five barabarabara lady yẹn ṣáà fáìn ara ẹ̀ kúrò ní nàìjíríà oh my goodness. Hello? Hello, ma'am. Hello, Yes. Yes, mo ní ṣé ọkùnrin nìkan ló lè apply àbúrò náà lè apply. everybody ni both obìnrin àtọkùnrin but ẹ má ẹ má limit wípé wọn láti wà ní ìlú òyìnbó no both obìnrin àtọkùnrin ni and you should be open to pé tẹ bá mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ fẹ́ fẹ́ra yín if there is anything tẹ lè ṣe láti múra yín together At least if Mountain cannot go to Muhammad, Muhammad should be able to go to Mountain. If you cannot go and live in Nigeria, you should be able to bring your spouse. So serious relationship ni àwọn tó ń pè mí fún eh, dídó relationship mo ń sọ fún wọn pé mi ò ṣe yẹn mo ò ṣe dídó relationship mo ò ṣe dídó pé ẹ fẹ́ dóra yín mi ò ṣe yẹn ẹ bá mi wá òbò tí mo fẹ́ dó mo kò ṣaṣẹ́wó lórí platform mi mi ò ń ṣaṣẹ́wó mi ò matchmate aṣẹ́wó. ṣé ní rèé ṣé ní age limit. kò ní age limit o if you want to settle and you know that you want a serious relationship. okay ma. ṣé wọn pé àwa kan wà tá ti dàgbà tá a tá a bímọ mọ́ hmm. pé partner la ní. bẹ́ẹ̀ni. kí mo fẹ́ ti lè yín àwa kan ti dàgbà. bẹ́ẹ̀ni. àfẹ́ ọmọ àní possible tí o akọ̀fẹ́ companion ni kò ń ṣe. bẹ́ẹ̀ni when she married someone like me, I can't, I can't marry and change my name to nobody's name again. God, but it's not. Ẹ má jẹ́ ká it's not going to work out. If you want to marry, ti o ara bí tí wàhálà ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Kò sí age limit nínú marriage. Ẹni tó bá ti accept láti marry, you have to abide by the rules. And one of the rules, mi o kọ̀ tí ọkọ ba, gbà. Ẹ lè sọ wípé ẹ ẹ ẹ change orúkọ yín. Tí ọkọ bá accept fine bẹ́ẹ̀ tí ọkọ ò bá accept a ṣe bí ọlọ́run ṣe ní ká ṣe ni pé kí wọ́n ní ìwọ ọkùnrin o ìwọ ọkùnrin wàá fìyà àti bàbá ẹ̀ lẹ̀ ìwọ àti obìnrin á dẹ̀ máa gbé ẹ̀dì ẹ̀yọ kan tọkọ bá accept pé kẹ lo compound name kẹ máa lórúkọ yín fine but tí ò bá ti gbà ara àwọn nǹkan tó máa i feel pé i feel less of a man and there there's gonna be problem i feel less of a man. báwo la ṣe fẹ́ apply. ẹ bóyá láftà show yìí mà kẹ jẹ́ ká sọ̀rọ̀ mà bọ̀ ẹ ro nǹkan tí mo sọ yẹn o because ẹ jẹ́ ká mo ṣe máa sọ wípé àwọn signs yẹn wà ń bẹ èèyàn láti mú àwọn signs yẹn èèyàn láti ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. yeah bless you too. so bí mo ṣe ń sọ lọ ọba ìlú yẹn wá gba ọmọ lọ́wọ́ obìnrin yẹn wọ́n gbé fún ìyá ọkọ torí ìyá ọkọ wà bẹ́ẹ̀ bàbá bàbá ọmọ yẹn ò wà responsible according to the story lady yẹn wá pè mí ó ní òun bá ọmọ òun sọ̀rọ̀ ìyẹn lady yẹn ti wá travel kúrò ní Eh, nàìjíríà ó ti wà lábroad ó wà ní europe ó wá pè mí ó ṣàn sunkúnjọ yẹn òun ti bá òun bọ́mọ òun sọ̀rọ̀ òun sẹ́ǹd owó pé kó wọ́n ra fóònù fọmọ òun wọn ò ra fóònù fún ọmọ òun wọn ò ra fóònù fọmọ eh, òun ọmọ òun wọn ní wọn ti wá sọ pé kò ní bá òun sọ̀rọ̀ mọ́ wọn ní kinní kan mo ní how old lọmọ tá à ń sọ yìí ó ló ti pé thirteen years kí ló wá fẹ́ ṣe ó lóun fẹ́ kọ́ lọ mú ọmọ yẹn ní ọ̀dọ̀ grandma kọ́ mu lọ sí ọ̀dọ̀ family ẹ wá gbọ́ àwọn questions tí mo bí mo nígbà tí wọ́n máa gba àwọn ọmọ yẹn tó máa gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ níbo ni ìyá àti bàbá ẹ̀ wà mo ní family ẹ̀ wà olójú ìyá àti bàbá àwọn ni wọ́n ti gbà mo ní wọ́n dé accept láti gbé ọmọ yẹn fún grandma nígbà yẹn ó ní yẹn mo ní how old ni ọmọ yẹn ó ní five years how old lọmọ yẹn sì ó ní thirteen years mo lókè fún mi ní nọ́mbà ọba yẹn ìyẹn ọba ìlú yẹn fún mi ní nọ́mbà ẹ̀gbọ́n yẹn tó fẹ́ jẹ́ kó lọ mú ọmọ kó máa gbé lọ́dọ̀ ẹ̀ fún mi ní nọ́mbà ìyá ọkọ ẹ̀ fún mi ní nọ́mbà bàbá tó bí ẹ gangan kò dẹ̀ fún mi ní nọ́mbà ẹ nọ́mbà wo mo tún gbà lọ́wọ́ ẹ̀ ó tán so mo wá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn níwájú ọ̀nà àti omi ògbà kọ́bọ̀ mo fẹ́ kẹ́ bá mi advice obìnrin yìí mo bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn mo kọ́kọ́ pe màmá yẹn mo bá màmá yẹn sọ̀rọ̀ màmá yẹn ní o fẹ́ kọ́ fọmọ yẹn sí boarding wípé ó lady yẹn sọ fún mi pé ó ní màmá yẹn ní anybody tó máa mú ọmọ yẹn lọ́dọ̀ nǹkan mọ́ ọlọ́pàá wa so mo wá bá màmá yẹn sọ màmá yẹn wá ń sọ nínú ọ̀rọ̀ màmá yẹn ó lọ́mọ òun ni ó ní kò lè gbà lọ́wọ́ mo wá kọ́kọ́ jẹ́ kó jẹ́ màmá yẹn mo ní màmá ọmọ ọmọ yín ni kò ń ṣe ọmọ yín ó kò kí ń jẹ́ bàbá àti tọmọ kó má làálà ọmọ yín ni lóòótọ́ ṣùgbọ́n ọmọ ọmọ yín ni ó níyà ó dẹ̀ ní bàbá ọmọ yín ni ṣùgbọ́n ọmọ ọmọ yín ni màmá yẹn ló ń gbà ẹ ọ̀nà mo ṣàbẹ màmá yẹn mo mú fat mi mo mú dání mo wá pe kábíyèsí tó gba ọmọ yẹn ní ọdún náà lọ́hùn kábíyèsí ìlú yẹn mi fẹ́ dárúkọ mo bá kábíyèsí yẹn sọ̀rọ̀ mo ní bàbá mo ní báwo ni wípé báwo ni wípé ọmọ yìí ó lóun fẹ́ gba ọmọ òun padà kóun gbé fáwọn fámílì òun pé ó ní ọmọ yẹn ti pé thirteen years pé ẹ̀gbọ́n òun máa mú wá lè fi sí bọ́dì kábíyèsí yẹn ní kí ni mo mean ó ní ṣé ṣé òun ló lọmọ ni ó ní ilé bàbá ọmọ lọmọ wà kíní kan ah, mo ní bàbá ẹ̀yin ó lẹ́yìn lẹ gba ọmọ yẹn dẹ̀ wà lórí ìdúró ńgbà tó wọn gba ọmọ pé ó dẹ̀ lóun fẹ́ gba ọmọ òun padà kí ni ká ṣe sí bàbá yẹn ní à ah, ń da o kò sí nǹkan kan tóun lè ṣe o òun ló ń gbọmọ pé ṣé ẹni tí mo tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí gan ṣé ó wà ní nàìjíríà nísìnyí ni ok mo bá mo bá ní ok sir màmá bá yín sọ̀rọ̀ padà mo bá pe bàbá ọmọ obìnrin yẹn gangan mo ní bàbá ìjẹ́ wàwí ẹ̀ pé ọmọ yín fẹ́ gba ọmọ lọ́wọ́ ìyá ọkọ ẹ̀ wá sí sáìdì fámìlì yín bàbá ní ẹ kí ni kóun wá ṣe sí yẹn ah, mo ní mo rò pé máa lè accept mo dẹ̀ bèè lọ́wọ́ ìyá ọkọ ìyá ọkọ lòun ti mú ọmọ yẹn lọ lu ọlùdé lọ́dọ̀ bàbá ìyá ẹ̀ ó nígbà táwọn mú ọmọ yẹn dé ìlú yẹn ó ní bàbá yẹ láti máa sọ pé òun ò sílé o òun ò ní sílé fún weekend pé òun ò rẹ́dì láti jẹ́ kọ́mọ yẹn wá ṣeré lóun dẹ̀ dọmọ yẹn padà inú súrà tí nígbà tí mò ń bá bàbá ìyàwó sọ̀rọ̀ mo rí wípé pọ̀ hmm, mi ò sọ̀rọ̀ mo ní so ọmọ yẹn wọn náà máa gbọ́mọ yẹn padà wá fún yín ó ní èwo ló kàn òun èwo ni báwo nìyẹn ṣe kàn òun àwọn náà jọ nira wọn o wọn bá ṣe máa ṣe ọmọ ní kọjọ ṣe mo mú yẹn dání mo wá pe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyàwó tíyàwó sọ pé ó fẹ́ lọ mú ọmọ nǹkan mọ́ máa gbé lọ́dọ̀ ẹ̀ mo wá pè ẹ̀gbọ́n ìyàwó ní òun gò fẹ́ gba ọmọ ah, mo ní wọ́n lè fẹ́ gba ọmọ pé báwo ó lóun kò fẹ́ mú ọmọ yẹn pé kóun mú lọ sí boarding school so tí ọmọ yẹn bá ti wà ní holiday àwọn á jọ pín holiday yẹn between òun àti grandma òun kò fẹ́ jẹ́ kí grandma fóun ní open uh, ticket so that anytime òun lè wá wo ọmọ yẹn then anytime ọmọ yẹn lè wá lọlùdé lọ́dọ̀ ọmọ yẹn á mọ fámìlì ìyàwó bó ṣe mọ fámìlì bàbá ẹ̀ á lè mọ fámìlì ìyá ẹ̀ náà pé nǹkan tóun kàn fẹ́ ṣe nìyẹn mo wá lókè àmọ́ after tí mo ti bá gbogbo àwọn people yìí sọ̀rọ̀ mo ti draw conclusion mi mo wá pe lady yẹn èmi ò ní sọ conclusion mi mo fẹ́ káwọn aráalé bá mi dá sí tó mo ti bá lady yẹn sọ̀rọ̀ ó yarí ó bẹ̀rẹ̀ sí ní sunkún ṣe gbẹ ọ̀rọ̀ yìí ti tó bí iṣẹ́ mọ̀ kó ti pẹ́ tí mo ti sọ pé a máa sọ a máa sọ bọ̀ mi ò ní time mo ń ṣe a lot of things lọ́wọ́ mo wá pe lady yẹn mo ní báyìí báyìí ó bá ní àkórí bẹ́ẹ̀ wọ́n fìyà jẹ ọmọ òun ni wọ́n fìyà jẹ ọmọ òun ni kíní kan à wọ́n fìyà ń jẹ ọmọ yẹn ni ọmọ yẹn wọ́n ti ní kò ní bá òun sọ̀rọ̀ mọ́ ó ṣàṣọ mọ́ ní òkè mo ní màá gbé wá mo ní kí àwọn fans mi àwọn tí wọ́n ní ọpọlọ ju èmi lọ ṣe mọ̀ pé mi kọ̀ wá bíbí ìránṣẹ́ lèmi jẹ́ mo ní màá ní káwọn èèyàn bá mi dá sí i pé nọ́mbà ni plus four four seven four zero four eight five eight five one two three four plus four four seven four zero four eight five one two three four mo ní àwọn tó lọ́pọlọ jù mí lọ àwọn tó lóye tó ní ọgbọ́n àti ìmọ̀ jù mí lọ ẹ jọ ẹ bá mi dá sí èmi ti sọ̀rọ̀ tẹ̀tí ṣe mọ̀ pé ẹnu àgbà ni obì ti ń gbó ẹnu yín lobì ti máa gbó mo fẹ́ kẹ́ bá mi advice ẹ̀ tó rán ní èmi ò mọ nǹkan tí mo lè sọ mọ́ bọ̀ mo sọ wípé mo máa bring ọ̀rọ̀ yìí bóyá táwọn èèyàn bá advice ẹ̀ tó dẹ̀ rí i pé kò ń ṣe èèyàn kan kò ń ṣe méjì bóyá ẹjọ́ kí ni kó ṣe torí lòun fẹ́ gba ọmọ lọ́wọ́ grandma grandma dẹ̀ ní ah, ọmọ tó ti mú wá láti ọmọ ọdún márùn ọmọ yẹn ti pé thirteen years nísìn ọ̀nà tẹ ma nọ́mbà tẹ ma pè sí òun náà mo ti pín ní ẹjọ́ ẹ bá mi advice lady yìí torí ọlọ́run ẹ̀yin ẹ̀yin fan mi ẹ̀yin olóríire mi ẹ̀yin aṣọ mi tí ẹ̀yin èjìká mi tí ó jẹ́ ká ṣe ó yẹ ẹ bá mi advice ẹ̀ lórí ìgbésẹ̀ tó máa gbé torí kò fi grandma lọ́kàn balẹ̀ and ọkàn tí ẹ̀gbọ́n ò balẹ̀ ọmọ náà toró ní ọmọ yẹn pé nísìnyí ọmọ máa kanra mọ torí ọmọ yẹn ló wá rojọ́ fóun wọ́n dẹ̀ ti mọ̀ pé ọmọ ló wá rojọ́ fóun ó lóun fẹ́ mọ ọmọ kúrò lọ́dọ̀ grandma ọmọ tó ti fi sọ́dọ̀ grandma látọmọ ọdún márùn ọmọ yẹn ti pé thirteen so ó ti lò nine years pẹ̀lú grandma ẹ jọ̀ọ́ kí ni kó ṣe ẹ̀yin fan wa ẹ eh, advice mi. Hello. Hello, sister. Eh, yes, ma'am. Ṣé ọkùnrin lọ́mọ yẹn yẹn sọ? Ọkùnrin ni. Ọkùnrin ni. Ọkùnrin lọ́mọ. Ẹni hmm. tó dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ ṣé ọ̀dọ̀ màmá ló wà lọ́dọ̀ ẹ̀ ni? Ọ̀dọ̀ màmá ló wà, ọ̀dọ̀ girama ló bàbá, ọ̀dọ̀ ya kọ ló wà, bẹ́ẹ̀ ni grandma àbẹ̀dàgbàdìgbà ti train ọmọ kan. gram wọn ti fi ọmọ sí ọ̀dọ̀ grandma láti age five age five lọmọ ti wà lọ́dọ̀ grandma age five lọmọ ti wà lọ́dọ̀ grandma ọmọ ti wá pé thirteen nìyísìn. kí wọ́n ní màmá ẹ̀ tó fi hàn ó ní ọmọ ló ń rojọ́ fóun pé wọn ò tọ́jú òun èmi á advice advice ni òun torí òun ló bímọ ẹ. bẹ́ẹ̀ni. o ní òní jìnnà sọ́dọ̀ ọmọ ẹ tí èso wọn ni kó má wọlé wá wu ọmọ ẹ kó jẹ́ kán tọ́jú ọmọ yẹn ibi tọ́mọ yẹn wà. Hmm. ọlọ́run á bá wu ọmọ yẹn. o ní òní jìnnà sí ọ̀dọ̀ ọmọ yẹn kó mọ yẹn ṣe máa. òun kò sí nílé báyìí ìyá kò sí nílé ìyá ò sí nílé ìyá wà ní Europe ó ní kí ẹ̀gbọ́n lọ mú ọmọ lọ́dọ̀ grandma ni bàbá òun lọ mú ọmọ. àti ìṣẹ̀lẹ̀ ó kàn fẹ́ mú ó fẹ́ mú ọmọ yẹn lọ jìyà ni ó fẹ́ mú ọmọ yẹn lọ ó fẹ́ mú ọmọ yẹn lọ ọmọ ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n yẹn inú ló jìnnà ju ìyá tó tọ́jú ọmọ láti ètò àyè ó fẹ́ kí ìyá yẹn máa tọ́jú ọmọ yẹn lọ nítorí náà bá ó ní òní tó wọ̀ sílé ó máa ti ọmọ yẹn láti ó òní wálé tó bá wà ó máa lọ láti wálé ra nǹkan fún girama ìyá yẹn ó yẹ kó ti girama tó ta girama fún iṣẹ́ ni ẹ god bless you. Mm, ok ẹ ṣeun. hello. oh mo miss call yẹn. hello. Hello. Hello, sir. Yeah, ẹ káàsán. Ẹ káàsán. Ṣé orí program náà lẹ́tí wa? Bẹ́ẹ̀ni. Mo fẹ́ dá sọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn. Yes, sir. À ń gbọ́ yín sà. Mo ń gbọ́ yín sà. Hello. Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín, à ń gbọ́ yín. Nǹkan tẹ̀mí fẹ́ sọ sọ̀rọ̀ yẹn ni pé láti ìgbà tí wọ́n ti mú ọmọ yẹn kúrò ní tí ọba yẹn ti fi ọmọ fún ìyá ìyá bàbá ọmọ. bẹ́ẹ̀ni. ṣé obìnrin yẹn ṣé obìnrin yẹn ní eh, anything tó ń ṣe lórí ọmọ yẹn láti gbà bí obìnrin yẹn tó kúrò nàìjíríà tó ti fa ọmọ ẹ̀ lé ìyá bàbá ẹ̀ lọ́wọ́ nígbà tó fọ yẹ tó fa ọmọ yẹn léyà bàbá yẹn lọ́wọ́ hmm. ṣé nígbà tí obìnrin yẹn wá dé sí abroad how many years after ló tó ń lùkà sọ ọmọ yẹn. according to òun ó ní òun ó lóun struggle ó lóun wà ní Oman àbí ìlú àwọn Arab yẹn tẹ́lẹ̀ kó tó di pé ó cross Europe ó dẹ̀ lóun struggle nǹkan tóun ní according to wa ìjọ twenty thousand ó ní bó ṣe ń sẹ́ǹdì ẹ̀ nìyẹn ó ní bẹ̀rẹ̀ tí wọ́n wá kí n fowó yẹn ra nǹkan fọ́mọ yẹn nǹkan kan. ok ṣẹ́rí ṣẹ́rí to be honest ìlú òyìnbó abroad everywhere ó ní nǹkan tí kálukú máa ń face hmm. ó ní nǹkan tí kálukú máa ń face hmm. kó tó di pé wọ́n wà òkè bọ ìyá ọmọ sì fẹ́ máa bọ́ wọn sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n ìyàwó obìnrin bí ẹ̀gbọ́n ìyá ọmọ yẹn ṣe sọ tán bá lè bá ìyá yẹn sọ òkè kan ó dáa kọ́mọ yẹn mọ fámìlì ìyàwó ìyá ẹ̀ kó dẹ̀ mọ fámìlì bàbá ẹ̀ náà. torí a máa wo fíìmù lọ́jọ́ iwájú débi pé ọmọ ọkùnrin á lọ fi ọmọ obìnrin hmm. Hmm. lè mí. sẹ́mu àwọn yẹn lérò pé bóyá ọ̀rọ̀ yẹn bọ àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tẹ̀sí tó bá dọjọ́ iwájú ọmọ yẹn tó tọ́mọ yẹn bá jọ òun lówó eré ó lè sáàlì pé ṣé bí ìyá bàbá òun ló tọ́ òun dàgbà ìyá ìyá òun fámìlì ìyá òun wọn ìyá sí òun. Hmm. so tí tí woman yẹn tó wà tó jẹ́ ìyá ọmọ yẹn tó bá ní àǹfààní tó bá lè ra fóònù fún mi kó máa bọ́ mi sọ̀rọ̀ tẹ bá wá rí àwọn èèyàn tẹ ẹ lè ràn lọ sí nàìjíríà ọ̀tán wà nàìjíríà tán lè bẹ ẹni tọmọ wà lọ́dọ̀ ẹ pé mọ́mí ẹ má bínú àmọ́pẹ́ ti tẹ ìyá ẹ ti tọ́jú ọmọ ẹ ọlọ́run á jẹ́ kó ṣe fún yín jẹ. Hmm. ẹ jọ ṣẹ́ẹ̀lì báà tó bá yẹ pé ọlọ́run bíi three ló máa ní fún wa láǹfààní bí ya mẹ́ta ni ẹjọ́ ó lù ní fámìlì ọ̀dọ̀ àwọn àyà àwọn àyà àyà ẹ̀ àwọn ya ìyá ẹ̀ náà ní fámìlì ìyá kó lóyún kú lọ́dọ̀ tí nítorí pọ̀ ìyẹn tọ́jú ẹ̀ ọ̀dọ̀ yìí ni kó pọ̀ sí jù ṣẹ́ni tọ́mọ bá ti ń dàgbà sí ọmọ ẹ̀ máa máa choose pé a ẹ wo òun fẹ́ máa ṣe ní afaf tó bá yá ó kì í wàá lọ sí ibi ìlú màá dúró sí bọ̀ ṣé woman yẹn náà lè try láti mọ ọmọ yẹn wá síbi tí woman yẹn bá wà. kò tí ì lágbára nísìnyí tó bá tó bá yẹ pọ́ lágbára kò tí ì lágbára kò tí ì lágbára láti ṣe nísìnyí. <laughs> so nǹkan tẹ́mi náà fẹ́ contribute sí nìyẹn. ẹ ṣé gan God bless you fún ẹ̀yin tẹ́ ń béèrè ti pé kí n jẹ́ kí n parí ọ̀rọ̀ yìí ẹ fẹ́ ká sọ̀rọ̀ okó àtògò ah ẹ̀yin èyí.

Hmm. she is an ingrate. Hmm, hmm. ọmọ tí ó ní ọmọ bóyá ọkọ tó fún lóyún yẹn ṣé ó kú ni àbí kò gbóyún ni mi ò kò kú o kò kú wọn ló ti lọ fẹ́ yàwó mi kò kú. ètò mú kí wọ́n rí i pé wọ́n tọ́jú ok ó fún lóyún ó lọ fẹ́ yàwó mi ètò mú kí ó dédé. hello. hello. hello ma. àti ma. ra o. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ kú àtòbọ̀ se koko. ṣe o. se koko ṣe so eleyi igba ti a sì sọ eléyìí ni try because ti ṣẹlẹ̀ sẹ́mi náà sẹ́ni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí kékeré hmm. ni màmá ti ọmọ dání. Hmm. ìyá wà nílùú òyìnbó ṣe rí àwọn ọmọ yẹn torí pé ó lọ bá ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn máa sọ ìkọ́ tí ò dáa fún yẹn ó bá di fún un. bẹ́ẹ̀ni. so no matter how ìgbà pọ́pọ́ ọmọ tí yà tọ́ pọ́pọ́ ti dàgbà pọ́pọ́ ti ń ṣiṣẹ́ ọmọ ìyá ọmọ yẹn mẹ́sọ̀ pé grandma yẹn ní láìpì jù yá lọ hmm. ṣé wọ́n tún bọ́ sọ ti yẹ yín. bẹ́ẹ̀ni. ìyá ọkọ yẹn jẹ́ pé wọ́n pẹ̀lú bó ṣe fọ́ fún ìyá wà nílùú òyìnbó kọ́kọ́ lọ fún grandma nìkan náà torí girama ló tọ́jú ọ̀rọ̀ ló tọ́jú ẹ̀ dàgbà hmm. girama gbọ́dọ̀ pè é lẹ́ẹ̀kan kó má dá ọ lẹ́ẹ̀mejì sẹ́rí àwọn ọmọ yẹn hmm. irọ́ ló ń pa ìkọ́ tó lọ ń ba sọ̀rọ̀ lẹ́yìn hmm. so àwọn yẹn máa máa sọ̀rọ̀ ìbànújẹ́ tó pẹ́yẹ̀ tó kọ́lẹ̀ ni wọ́n kúrò ń bẹ̀ ìkọ́ girama ló tọ́jú ọmọ yẹn dàgbà lọ́jọ́ lọ́jọ́ sílé lọ́jọ́ títa lọ́jọ́ ríro girama ló máa rí i lóòótọ́ ọmọ yẹn sì kéré ó sì máa fọ́dà mọ́ ó máa lọ kọ́lẹ̀ ó máa lọ yunifásitì kọ́ ní sùúrù kọ́ máa rárá wà ń bẹ̀ fún pablo school láti bẹ̀ hmm. because wọ́n máa bàlẹ̀ àjọ ọmọ yẹn jẹ́ hmm. inú inú inú máa bí girama hmm. torí èmi náà mo ti rí irú ẹ̀ rí mi ò ẹni tí tó bá máa sọ lórí àwọn ọmọ tó wà lọ́dọ̀ girama tèmi ní nàìjíríà mo máa jẹ́ kí màmá yẹn ní right láti sọ̀rọ̀ lórí ọmọ because bẹ́ẹ̀ ló tọ́jú àwọn ọmọ yẹn àwọn ò ní wo owó tí láwọn kẹta ọlọ́dún nìkan fẹ́ ba ọmọ yẹn lọ́pàá yorùbá oúnjẹ tó ń fún girama yẹn náà fẹ́ máa wá máa gbà owó tún máa ń fà á wọ́n ní ẹgbẹ́ wà bàbá yìí tọ́jú ẹ̀ ẹ máa ṣe gbà ẹ máa máa rọ́mọ irú náà ọmọ yẹn máa ń fà fún àfilẹ̀ rí tẹ̀ láti bá pẹ́rẹ́ǹtì sọ̀rọ̀ wọ́n máa pò kọ bàmíjẹ́ fún pẹ́rẹ́ǹtì kò dẹ̀ fún àbútọ́ máa fẹ́ pọ́rù nǹkan báyẹn hmm. tìbí yìí ìjọyọ ọ̀rẹ́ mi tìbí yìí tọ́pẹ́ bá ti sọ ìyá ẹ̀ máa ní ṣọ́tọ̀ nǹkan tí bẹ́ẹ̀ máa ṣe nǹkan tí bẹ́ẹ̀ máa ṣe fún ẹ ó ti ṣe fún òun náà pàtó òun máa kékeré tó hmm. ọmọ yẹn ò nílẹ̀ lọ́wọ́ tó bẹ́ẹ̀ máa fún màmá ẹ̀ ní ó bá dìpọ̀ ó yẹ kó ṣọ́ọ̀ṣì ẹnu ọmọ yẹn hàn ní because gọ́ọ̀mù lè mú kébi máa pa wọn lè má fi yà jẹ́ wọn lè má lọ níṣẹ́ tó tòkùtòkùtò tó síbù. Hmm. owó tí mo ní ni mo yá bírẹ̀ tiẹ̀ kó fi ọmọ yẹn sílẹ̀ ńbẹ̀ ọmọkùnrin ni á lọ yunifásitì mo lọ kó lọ́ra máa tètè tẹ̀kù báyẹn báyẹn báyẹn tó bá lọ yunifásitì ó ti di adult nìyẹn àbí ẹjọ́ kóòtù bó ṣe kókó ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ẹ <laughs> ṣe ah, ọlọ́run ah, eh, ẹ̀yin ara so ẹ tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan mọ́ yàtọ̀ sí okó àtòbò okay o ẹni tó bá ní question tó wà okó àtòbò related you can ask màá máa fọwọ́ kan da yín lò màá dẹ̀ máa fọwọ́ kan treat kéèsì torí pé mo fẹ́ káwọn èèyàn bá mi advice ọ̀rọ̀ okó àtòbò náà nìyí ẹ̀ ló. ọ̀rọ̀ okó àtòbò náà lélẹ́yìí ẹ ti ẹ̀ fẹ́ gbọ́n nǹkan tábà ti sọ̀rọ̀ okó àtòbò báyìí kò sí program. hello ma. hello ma. hello ma. ó dàbí báwo ní direct call jẹ́ ká lè sọ̀rọ̀ mo ti put mi ọ̀hún òdùn mo tẹ̀ sí sọ̀rọ̀ lọ mi pé mo ti wà ọ̀nà. bẹ́ẹ̀ ni àwọn oní direct call ni ẹ̀rí tún ti já. hello. hello. àwọn oní direct call ní ẹ̀yà. hello. hello ma. oh god. hello. ẹ sọ̀rọ̀ ẹ ẹ ọ̀dà ìpẹ́ máa tètè sọ̀rọ̀ yín ni màá o ẹ máa tètè sọ̀rọ̀ yín ni otherwise kọ́ọ̀lì ń ja ni. mo ní mo ní wúmọ̀ yẹn ìsà migrate gbogbo àwọn ẹgbẹ́ ń sìn tí wọ́n sọ pé kó gbọ́mọ wá wọ́n fẹ́ bá tẹ̀kẹ̀ ọmọ bò làwọn. so wọ́n ti rí pé wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá ní. oh my goodness hello ẹjọ ẹ̀yin èèyàn ẹ máa ẹ máa pe direct line àbíkọ́ ah, tẹ́ bá pe whatsapp ó ń jà dànù ni ẹ ló. ṣé mo lè sọ̀rọ̀ báyìí mà ṣé àwa ló program. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ẹ mo wà lórí program. ok ẹjọ nípa program tẹ́fẹ́ ṣe yẹn number one da àwọn àwọn wà fẹ́ pé nàìjíríà lọ wà bí ọkùnrin bọ̀ wọ́n fẹ́ lọ lóyìnbó so gbà mí àwọn ní máa bí lójú ọgbọ ọkùnrin tó bá wá láti. ta ló fẹ́ ṣe ta ló fẹ́ ṣe eh, dis èmi ò ṣe distant relationship o kọ́ máa kọ́ máa fún àwọn obìnrin nàìjíríà ní free lunch kọ́ máa kìbọn fún yín láti ìlú òyìnbó kẹ́ máa yìn ní nàìjà ta ló fẹ́ ṣe yẹn. Eh, eh, ẹ bọ ẹ ẹ ẹ pé àwọn kan wà fẹ́ pé a ní kàríà ní nàìjíríà. ẹ bẹ fẹ́yàn tó wà nàìjà ẹ fẹ́yàn tó wà eh, nàìjíríà obìnrin wà nàìjíríà ok ok that's so, fine. but then kí wọ́n ní requirement then number two nǹkan tí máa advice ni pé nípa ọ̀rọ̀ program yẹn ó yẹ kẹjẹ kẹ kó jẹ kó jẹ paying platform so that ó máa lè síbu àwọn èèyàn tí ó serious àbí àwọn èèyàn tí ó jẹ́ èèyàn tí ó ń ṣe èèyàn so that the amount of serious so eh, what are the requirements ẹ sọ fún wa. paid eh, platform náà ló máa jẹ́ but as much as ó máa paid uh, paid platform ni but as much as bó ṣe máa jẹ́ paid platform owó ló máa ń destroy integrity àti personality èèyàn láyé yìí like you remember uh, at some point mo sọ pé ẹni tó bá fẹ́ pè mí pé kó san consultation fee a lady called me a couple of days ago ó san ànígbà tá a sọ̀rọ̀ tán mo wá suggest pé fún mi ní nọ́mbà ẹni tó sọ̀rọ̀ ẹ̀ fún mi jẹ́ kí n bá sọ̀rọ̀ because i'm not mo kàn ní gbé lórí kinní tó sọ fún mi ó wá pè mí ní ìjẹta ó ní à òun ò lè fún mi ní nọ́mbà onítọ̀ mo wá rò lọ́kàn mi pé ó mì pé òòsàn tòótọ́ fún mi nìyẹn dẹ̀ni pé òun ò fẹ́ kó mọ̀ pé òun sọ̀rọ̀ fún mi kémi kọ́ wàá gbọ́rọ̀ wá kí wọ́n á sọ ọmọ lémi ò lè ṣe yẹn ó wá sọ fún mi pé náà tóun ò fẹ́ fi nọ́mbà lẹ̀ tí òun ò fẹ́ fi nọ́mbà onítọ̀hún lẹ̀ owó tóun wá sọ ń kọ́ ṣe rí pé insult ni mo wá sọ fún wípé you didn't pay me to speak with anyone. You paid that I could give you inten I mean attention. So as much as mo fẹ́ paid platform. hello ma hello ma nǹkan tó ní sọ sọ ni pé ẹ̀dá yẹn ká jẹ́ kó jẹ́ paid platform kó dàtà àwọn èèyàn tó serious then then ká mọ bẹ́ẹ̀ máa lọ so that we can start the process. Bẹ́ẹ̀ni all right. Hello. Hello ẹ súnmọ́ kúrò níbi facebook yín ẹ ló yẹ à ń gbọ́ yín. yà ẹ ká sàn ẹ ká sàn tọ́lá wà lamẹ́ríkà ẹ ká sàn. yà mo fẹ́ contribute sí ọ̀rọ̀ tẹ sọ ni o. ok èwo ń bẹ ṣé ti kọ́mọ́ ìyàwó wá láti nàìjíríà bí èwo. no ti ọmọbìnrin àti ọmọbìnrin yẹn hmm. ọ̀rọ̀ ẹ̀ ni mo fẹ́ dá sí. okay ṣe rí nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé ṣe rí ọmọbìnrin yẹn aláìmoore ẹ̀dá ni hmm. aláìmoore ẹ̀dá tó bá jẹ́ kó jẹ́ ẹ̀dá kan tó moore ni ní ọmọ ọdún márùn-ún sí ọmọ ọdún mẹ́tàlá hmm. iṣẹ́ nìyẹn ọkọ ẹ̀ ṣe hmm. ìgbà tó wà níbi tó náà wà tó ń forí dágbà tó ń forí dá o tó rí twenty thousand tó rí thirty thousand tó fi ránṣẹ́ sílé twenty thousand thirty thousand òun lọmọ yẹn ń jẹ títí ọmọ yẹn ti dàgbà débi tó dé yẹn ẹ kí ló fẹ́ jẹ́rìí arúgbó nígbà tó wà láwùrọ̀bù kò kò kò kò kò ní kọ́ bá òun gbé ọmọ òun kò ní káwọn ẹbí òun wá gbà nígbà yẹn ìgbà tó wá tó ti pé à lọ bá mi bomi wá lọ bá mi ṣìgbà wá ìgbà yẹn ló wá ẹ bá ọmọ yẹn sọ̀rọ̀ kó má ba ìrìn àjò ọmọ yẹn jẹ́ kó fi ọmọ yẹn lẹ̀ lọ́dọ̀ grandma gbogbo nǹkan tó bá fẹ́ ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kó máa ṣe fún grandma látọ̀dọ̀ grandma kó máa dọ́dọ̀ ẹ̀. bless you. ọmọ kékeré yes ọmọ kékeré tó bá ti ráyè gbóhùn màmẹ́ kò sí oríṣiríṣi ni àwa náà ti ṣerú ẹ̀ nígbà táwa ló wà kékeré pẹ́pẹ́ dúdùn dúdùn dúdùn la máa máa sọ pé ká má bàa ní pé ká padà ká má bàa padà lọ síbẹ̀ ká lè dó lọ́dọ̀ àwọn òbí wa ká bá gbọdúdé wá ń gbà yẹn àkùrẹ́ mẹ́mbà but at the end of the day tó bá máa fi fi parí pé time lọ báyìí náà wọn á tó kó gbogbo ya provision ẹ̀ tó padà sí ẹ̀ tó padà sí àtúmọ̀ àsokún at the end of the tó wá di lágbà wá dàgbà fún ara wa gan wá fi ara wa ṣe àdúrà fún àwọn grandma grandpa tó tọ́ wa àwa mú owó nínú owó pé ah tẹ̀ sọ fún wa lọ́jọ́ sí àṣọ́nà tẹ̀ ń bá àwọn akẹ́sọ kàṣe báyìí kàṣe báyìí ẹ̀rìn báyìí ẹ̀rìn báyìí ó wá wúlò fún wa tó dẹ̀ ṣe pé àwọn ìyá wa àbí bàbá wa gan ló kọ́ wa lọ́nà yìí. tó kó fi ọmọ ọmọ yẹn lẹ̀ lọ́dọ̀ grandma. ẹ ṣe gan so kí ni matchmaking yẹn ó máa jẹ́ àwọn èèyàn máa but I don't even know how it's gonna go because owó ló máa ń tètè ba integrity èèyàn jẹ́ àti personality èèyàn hello. hello. ẹ kásán. ẹ kásán. ẹ ìgbà mi ti pè é tẹ́lẹ̀. ok. ó ní nǹkan tí mo fẹ́ bí i. ok sir. bí báwo lẹ rò pé èèyàn ṣe lè ṣe pẹ̀lú ìyàwó èèyàn tó jẹ́ pé everything the bá pèpè fẹ́ ṣe kò lè rí láti ṣe. ṣe rí àwọn nǹkan kan tó máa ń kọ̀ sírú àwọn nǹkan báyẹn pé tẹ bá pe obìnrin tóbìnrin bá sọ pé òun ò dóko àwọn because èmi ò ó strange sí mi reason tó tí ò dẹ̀ ṣe tún strange sí mi ni wípé ṣe rí tí ò bá sí ìfẹ́ mọ́ tí ò bá sí ìfẹ́ mọ́ ọkùnrin á máa irritate obìnrin ni o i mean obìnrin á máa irritate ọkùnrin ni o i mean ọkùnrin á máa irritate ẹ̀. Eh, obìnrin ni tẹ bá perú ọyàn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni tẹ bá perú obìnrin bẹ́ẹ̀ yẹn tẹ bá fọwọ́ kọ̀gàn ọwọ́ yín máa ní lára ni i have a case now obìnrin yẹn ti torí kó má bàa dó ọkọ ẹ̀ ó ní ọjọ́ mẹ́ta obìnrin yẹn lè máa wẹ̀ nínú ilé kò sí nǹkan tóbìnrin fi ṣe bẹ́ẹ̀ ó ti mọ̀ wípé ọkùnrin òun kò ní lè stand òun tóun ò bá wẹ̀ ó dẹ̀ mọ̀ pé òun ò fẹ́ jẹ́ kó dóun the best thing tóun lè fi put ẹ̀ off ni pé kóun má wẹ̀ kò sífẹ̀ẹ́ mọ́ then tí ọkùnrin eh, eh, then nígbà míì ẹ̀yin náà láti wo ara yín ẹ rí examine ara yín ẹ rí evaluate ara yín wípé ìjẹ́ tí ẹ bá bá obìnrin yẹn ṣeré pé fẹ́ dóra yín ìjẹ́ ẹ máa ń do dáadáa ìjẹ́ ó máa ń enjoy yín ìjẹ́ kì í ṣe ẹni tó ń dóbò tó ń pa tó ń mú òbò tó ń do pàpàpà tó ń dòbíyàwó mòbòdó. I understand because only ní ó ní strategy téèyàn fi ń dó obìnrin tẹ bá dó obìnrin tẹ ẹ bá do obìnrin dáadáa ìyẹn ní gbẹ máa pè lẹ́ẹ̀mẹ́wàá ó máa máa sá fún yín ni o obìnrin kan pè mí pé gbogbo yín lẹ wà ní bíbá nígbà tóbìnrin yẹn pè tó ní ọkọ òun pé ó máa ó máa ń like láti lá òbò òun ṣùgbọ́n òun ò kí enjoy ẹ̀ ó nítorí kò mọ̀ ọ́ ṣe ó wá ní kí n bá ọkùnrin yẹn sọ̀rọ̀ mo wá bá ọkùnrin yẹn sọ̀rọ̀ mo ní ọkùnrin yẹn lóun ò bá mi sọ̀rọ̀ mo ní tó kù ìyàwó yín bá wò ta nǹkan ó ní kó lọ wò ta what kind of a man is that Iru ọkùnrin wo nìyẹn ọkùnrin yẹn gangan kò nífẹ̀ẹ́ obìnrin yẹn ó ń tanra wọn ni obìnrin yẹn ló nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ọkùnrin O ò nífẹ̀ẹ́ because tó o bá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn tí obìnrin yẹn lè jáde wípé òun fi pé òun o oh, irú ìtẹ́ ìṣe yìí sìn ẹ sì nífẹ̀ẹ́ obìnrin ni tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ kí ló kàn yín àmọye obìnrin níta bẹ́ẹ̀ kí obìnrin tó lè jáde wípé ọkọ mi ò satisfy mi ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ mo fẹ́ kó máa rí kí wọ́n wá who are you ọkùnrin yẹn ní ìgbéraga ó jọra ẹ̀ lójú kò dẹ̀ mọ̀ bódó is as good as useless kò tẹ̀ nífẹ̀ẹ́ obìnrin yẹn torí tó bá nífẹ̀ẹ́ obìnrin tó ń do gbogbo èèmì ẹni láti satisfy eh? because ẹ̀rù á máa bà ẹ́ o ò ní fẹ́ kọ́ gbà mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ tó ń lanú pé tó bá fẹ́ lọ ó sọ fún mi pé tó bá fẹ́ lọ kó lọ so kò ẹ́fà nífẹ̀ẹ́ obìnrin yẹn kàn ń tanra wọn ni wọn kò nífẹ̀ẹ́ wọ́n ń tanra wọn ni because tó tó bá jẹ́ bẹ́ẹ̀ tóbìnrin yẹn tó ti dé stage yẹn gan ó yẹ kí ọkùnrin yẹn sit tight kó súnra kì pé ah ẹ̀ẹ́mì ìdẹ̀mọ́ o kó máa will láti change bẹ́ẹ̀ ó sọ pé wọ́n fẹ́ lọ kó lọ o kò nífẹ̀ẹ́ obìnrin yẹn ó kàn ń do obìnrin yẹn torí pé ó fẹ́ satisfy ara ẹ̀ kó lè mú ara ẹ̀ kó satisfy ara ẹ̀ ni kò mọ̀ bódó oko tó ní skill ẹ̀ gan useless so ẹ ẹ examine ara yín ìjẹ́ tẹ́ bá dó obìnrin yín ṣé ó ń da omira ṣé ó ń reach orgasm tẹ́ bá dó obìnrin yín. kó kó kó kó tilẹ̀ ń gangan ló ń ṣẹlẹ̀ sí mo léèyàn jẹ́ wípé o five and six ni kò sí hmm. nǹkan tí mo sọ. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó mọ obìnrin yẹn dó. So because ó láti mọ bó ṣe ń fíngà obìnrin dáadáa oko is not as important as ṣó mọ eh, ìka ẹ lò. Sherry, the issue to wà ń bẹ̀ ni pé láàrin oṣù mẹ́rin márùn-ún mẹ́fà ó lè jẹ́ nǹkan péré hmm. ìyàwó ẹ̀ máa sọ pé owó òun ṣe bọ̀ tọkọ bá lówó òun ṣe every time ìyàwó máa ní ah, ó rẹ̀yìn ẹ̀ eh, ń tọ́jú ọmọ ẹ̀ eh, ìgbà àwò tẹ́mọ̀ ah. bọ̀bá yẹn sọ fún mi débi pé at some point ó kò mọ tó lè ṣe mẹ́mọ̀ kọ́pọ̀ tó lè ṣe mọ́. mo ṣe mọ̀ pé nígbà míì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin máa ń refuse pé ó rẹ̀ mí ó rẹ̀ mí ṣùgbọ́n tí ọkùnrin bá mọ bó ṣe máa gbé ọkùnrin láti mọ bó ṣe máa gbé obìnrin sí mood tí ọkùnrin ò bá ti mọ bó ṣe ń gbé obìnrin kó ṣe gbogbo ìgbà náà ló máa tó bá faralẹ̀ no kó ṣe gbogbo ìgbà náà kó ṣe gbogbo ìgbà náà ló máa ń fi ọwọ́ kan obìnrin tí ara obìnrin máa ń fẹ́ ṣe ìgbà míì gan obìnrin máa wà rigid obìnrin máa yarí alagidi bọ̀ tẹ́ bá ti mọ àwọn ọ̀nà tẹ́ máa fi tọ́ọ̀chì ẹ̀ láti jí sílẹ̀ you understand ẹ máa pe bọ́dì ẹ̀ jáde nínú agídí tó ń lò tó jẹ́ pé fúnra rẹ̀ ló máa ó máa dàbí ìgbà tí oorun gba tọwọ́ ọmọdé ni fúnra rẹ̀ ló máa ju ọwọ́ àtẹsẹ̀ lẹ̀ fún yín bọ̀ ọwọ́ ọkùnrin míì lára obìnrin ó máa ha obìnrin lára ni ọwọ́ ọkùnrin míì ò wà soft ẹnu ọkùnrin míì máa rùn ìwọ tó ń sọ pé kí obìnrin kí obìnrin wẹ̀ kó tó sùn ṣé wọ gangan ń wẹ̀ kó tó sùn àwọn nǹkan kan náà wà tó jẹ́ wípé ó máa ń irritate obìnrin náà lára ọkùnrin tó dẹ̀ jẹ́ wípé ó ti di bárakú lára ọkùnrin yẹn tó dẹ̀ pé obìnrin yẹn wò pé hmm, òun ò lè ṣe jàre kò yẹ kó ń sọ fún bẹ́ẹ̀ ó ti mọ̀ wípé obìnrin yẹn ó ti wà in his attitude bíi pé bóyá kẹ́nu ẹ máa rùn bíi pé kábíyẹ̀ máa rùn bíi pé kó lọ sí ibiṣẹ́ kó délé lálẹ́ kó má wẹ̀ kó dẹ̀ fẹ́ kóbìnrin kó bẹ́ẹ̀ ṣeré tó bá tiẹ̀ jẹ́ type tó kì í wẹ̀ ìjọ́ tó mọ̀ pé fẹ́ dóra yín wàá make sure ọ̀pẹ fẹ́ sùn sẹ́gbẹ̀ ìyàwó ẹ̀ wá lọ wẹ̀ so ọkùnrin yẹn náà kí làwọn nǹkan tó ń ṣe tí obìnrin. máa sọ fún un so mo máa ní kó máa wo program yìí náà ẹni rẹ. ok. ẹ ṣe so kí làwọn nǹkan tí kí làwọn nǹkan tí obìnrin ń ṣe àbí Hello. Hello, ma. Yeah. Ṣáàtì yín ká tí ẹ ń tì nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ ma. Yes o. Yeah. mo fẹ́ dá sí ètò ni ma. À ń Yes ma. Ṣé rí lórí ọ̀rọ̀ tọmọ mo fẹ́ dá sí ma. Hmm. Ṣé rí obìnrin yẹn òun ló yẹ kó lọ bẹ ìyá ọkọ ẹ̀ yẹn gan because téèyàn bá ń ṣe nǹkan èèyàn gbọ́dọ̀ máa rántí ọjọ́ ọ̀la ni kó dẹ̀ máa dàrin àjọ ọmọ yẹn rú torí pé nǹkan wà tó àwọn èèyàn ń ṣe ni pé nítorí pé wọ́n ti mọ̀ pé ó ń fẹ́ ìdòwò wálé òun làwọn èèyàn ṣe fẹ́ wọ́nà tó fẹ́ mọ́mọ́ yẹn sọ́dọ̀ láti lè sọ pé káwọn náà lè jẹ́ ń bẹ̀ torí mostly nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ń sìn yẹn nàìjíríà lèmi tí mo ti máa ń sọ̀rọ̀ nàìjíríà mo ti ń tẹ̀yìn báyìí. Hmm. mo dẹ̀ rí irú ẹ̀ dáadáa dáadáa tó pọ̀ báyìí lọ́wọ́ pantry ti yẹn lọ́wọ́ báyìí. ẹ lè máa you can okay. ó ń gbọ́ yín. kó kó má gbà kó da ìrìn àjò ọmọ yẹn rú. bí wọ́n ṣe rọra sọ pé kí o tó fi gbé ọmọ yẹn fún yọ ọkọ tó bá bẹ̀ tó fẹ́ rìn pé tóun bá ní agbára láti mú ọmọ yẹn sọ́dọ̀ kó wà ní europe there is no problem but ó ní láti rìn bó ṣe yẹ kó rìn ni kò yẹ kó ṣe pé kábúrò òun lọ gba ọmọ lọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ tí ọmọ bá fẹ́ mọ ìdílé ìyá ìyàwó ó simple òun ló máa ṣiṣẹ́ yẹn fúnra rẹ̀ kó ṣe kó máa rányàn lọ síbẹ̀ hmm. wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ ibi tá a bá pè ibẹ̀ ni irun ti ń hù. Hmm gbogbo wa náà la bímọ a dẹ̀ mọ bó ṣe rí lára lóòótọ́ ìyá ọmọ nǹkan tọ́mọ bá sọ fún mi ọmọ mi ìyá ọmọ fẹ́ máa fẹ́ máa tẹ̀lé ẹ mọ̀ kò lè ṣe kó má wáyé ṣùgbọ́n ó gbọ́dọ̀ lọ síbẹ̀ fúnra rẹ̀ bó ṣe kó wọ́nà kó wálé kó wá to ètò wọn fúnra rẹ̀ kó ṣe pé kó sọ kó fẹ́ rán àwọn ẹbí àwọn ẹbí tòun lọ síbẹ̀ kó wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ hàn torí àti five years lọmọ yẹn ti wà ń bẹ̀ àbá. fóònù nọ́mbà yìí ẹ ṣe gan sir The phone number is plus four four four four seven zero eight five one two three four. Uh, if you have any question concerning Oko Atobo because ọ̀dà pé some people ọ̀ tiẹ̀ wà wọn wà okay pẹ̀lú nǹkan tá and ń discuss yìí She do ni wọ́n fún bi níbí báyìí wípé ẹ jẹ́ ká discuss the talk sọ̀rọ̀ Oko Atobo wa um, mo ní new topic but mi ò fẹ́ jẹ́ ká sọ new topic yẹn lẹ́nìí new topic yẹn ni pé báwo la ṣe restore love báwo la ṣe lè dá love padà tẹ bá rí topic yẹn tí ba treat topic yẹn hello. hello màá mo pè padà mi ò mọ nǹkan tó ṣe tó fi kọtọ so ní ti tọ̀dọ̀ tèmi àǹtí ní ká mo ní kéèsì kékeré kan tí mo fẹ́ tẹ bá mi. ok mo dẹ̀ mú mọ pé wà online ṣe tó ẹ sọ ẹ sọ kí gbogbo ayé bá wa ẹ sọ kí gbogbo ayé gbọ́ ẹ sọ kí gbogbo ayé gbọ́ ẹ káwọn èèyàn bá yín dá sí i ó ṣe eh, eh, ó ní bàbá kan tó wà ní eh, ní London tẹ́lẹ̀ wọ́n wá fi oògùn fà wálé bàbá àgbàlagbà ni he's eighty four years old now then professor ni ó dẹ̀ ń ṣiṣẹ́ ní ní London tẹ́lẹ̀ so ọ̀ǹtí tí má gba gbogbo details. Hmm. Hmm. wọ́n fi oògùn fà wálé. ẹni wọ́n fi oògùn fà wálé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mà mo wá fẹ́ mo fẹ́ gba gbogbo details bàbá yẹn pátápátá àti fídíò kọ rẹ àti fídíò kìíní ẹ̀ màá wá tẹ̀lé sí kẹ́balẹ̀ mọ̀ pé lóòótọ́ ni gbogbo kìíní. Hmm. hello ma. ó yé mi ok. hello. ok a á sọ̀rọ̀ later. ṣẹ́gbọ́n ma. ok. ok ma ok ma. yẹ bí mo ṣe sọ ẹni tó bá ní question concerning oko àtòbò kò ẹni okó àtòbò ló lè ṣe èmi náà mọ̀ mo máa ma treat kéèsì kan nípa bá ṣe lè restore love back sínú relationship àbí marriage wa ẹ rí i pé tí bá bẹ̀rẹ̀ topic ẹ̀ tí bá bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀ ẹ rí i pé gbogbo ẹ̀ láti gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe ìwọ kò gbọdọ̀ ṣe àti ìwọ gbọdọ̀ ṣe ìbẹ̀rẹ̀ okó ló ti bẹ̀rẹ̀ ó parí pẹ̀lú òbò i'm telling you kò sí kò sí nǹkan kan tí ẹ máa ṣe. hello. hello ma ẹ kalẹ ẹ kọ lẹ ma. ẹ kọ lẹ o. hello ma Yeah. so nípa nọ́mbà one ẹ bá a sọ̀rọ̀ tọ́pìkì tiwa ẹ bá a gbé yẹn lọ gan yẹn lọ gan làwọn á gbádùn. kí ni tọ́pìkì ti kí ni tọ́pìkì ti ìgbà wọlé máa bẹ̀rẹ̀ platform kí ni tọ́pìkì. Ah, tọ́pìkì kó àtòbò náà ni tọ́pìkì kó àtòbò náà ni. Ah, ẹ̀yin náà mú tọ́pìkì ẹ̀yin náà mú tọ́pìkì kan wá ẹ̀yin náà sọ tọ́pìkì kan kẹjá sọ̀rọ̀ pẹ́. nù ẹ̀yin ẹ̀yin ni pòfẹ́sọ̀ wa àwa ń gba lẹ́kṣọ̀ lọ́dọ̀ yìí ni. <laughs> so ọ̀nà lórí ọ̀rọ̀ matchmaking yẹn ẹjọ́ tó Ọlọ́run ẹ tètè bẹ̀rẹ̀ tó Ọlọ́run abẹ yìí so that. Uh, ẹ kó máa pẹ̀ ju tó nǹkan tí mo ń pè yín nìyẹn ẹ jọ kó máa pẹ̀ ju rárá. a máa bẹ̀rẹ̀ gbọ́ mo tẹ̀sí mo ní lot of mo ní pictures tó pọ̀ lọ́wọ́ àtọkùnrin àtobìnrin gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ó máa involve owó bọ̀ mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe mi ò lè dá ṣe máa pe àwọn admin mi. ẹjẹ sọ fún yín èèyàn tí ò bá ti lè san owó tí ò bá ti lè san bóyá ten thousand bóyá fifteen thousand bóyá twenty thousand tí ò bá ti lè san then he's not ready you understand nǹkan tí ó bá value kò yẹ yín sìn ni wọ́n máa ń sanwó fún owó wà lára nǹkan tí ó bá value nǹkan ó máa sanwó fún ni so ìrírí tí ó pé ó yẹ kówó ṣe wà important nínú ẹ̀ ni pé ó máa number one ó máa sì fàwọn àwọn tí ò ní tí ò ní interest ẹ pẹ̀lú ní ìbíyà player ni àbí nǹkan àbí tí ò tẹ̀ ní nǹkan ẹlòmíì kò mọ̀ nǹkan tó ń fa ẹ understand so but that is just it please ẹ jọba ṣì yẹn kíákíá kíákíá omi à. okay a máa ṣe oh my god. hello. hello. hello. hello ma. Ah, ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ta lórí prógráàmù yìí ó pàtó kò yé okó àtòbó pàtó. I tell you etí mo sọ wọn ò fẹ́ gbọ́ o wọ́n ní okó àtòbó làwọn fẹ́ gbọ́ àwọn ò fẹ́ gbé eléyìí eléyìí ti sọ. ọgá ọgá o actually mi ò ṣe mi ò mo kàn déédéé pop into this uh, program ni mo dẹ̀ wá ní interest olúwa máa fún yín ṣe. ṣe rí wúmà yẹn wọ́n ń tàn ní àwọn tí wọ́n ń tàn ni wọ́n sọ̀rọ̀ sọmọ yẹn létí wípé kó sọ pé wọ́n fìyà jẹ òun tó bá jẹ́ pọ̀ fúnra ẹ̀ ló fẹ́ fọmọ ẹ̀ sọ́dọ̀ nílùú òyìnbó sìn ìyẹn yàtọ̀ ṣùgbọ́n àwọn wọ̀nyẹn bo ni wọ́n wà ńgbà tí wọ́n rí i pé ìyá ń jẹ ẹ́ pé wọ́n tọ́jú ọmọ tí kábíyèsí fúnra ẹ̀ tún gba ọmọ yẹn fún ìyá kọ kí ló dé táwọn yẹn ò tẹ́wọ́ gba ọmọ ńgbà yẹn kí wọ́n sọ pé òkè àwọn fẹ́ máa tẹ́kẹ̀ àwọn ọmọ yẹn ńgbà yẹn náà tí wọ́n rí i pé ó ti kúrò nílùú ibi tó ti lọ ṣe ọmọ ọ̀dọ̀ bọ́ sí Europe wọ́n rí i pé wọ́n máa máa rí tọ́rọ́kọ́bọ̀ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n sọ̀rọ̀ sọmọ yẹn létí ni ìlú òyìnbó tó dé bóyá bẹ́ẹ̀ ni wọ́n ti fún ní ọwọ́ pé obìnrin ló lọ́mọ ní nàìjà bàbá ọmọ ló lọ́mọ ọmọ ti wà nílé bàbá ẹ̀ tó bá fẹ́ mu lọ sí Europe kó wá sí nàìjà kó wá mọ́ ọmọ lọ sí Europe ṣùgbọ́n pé kí wọ́n release ọmọ yẹn fún family kan tí wọ́n ti níbẹ̀ fúngbà tọmọ yẹn kéré it's never done àwọn yẹn fẹ́ tipa kí wọ́n lè ríbi máa extort owó lọ́wọ́ ẹ̀ kí wọ́n lè máa ríbi fìyà jẹ ọmọ yẹn ni. tó káwọn parents yẹn wọ́n ní kó má wàá wo ọmọ yẹn tó bá fẹ́ kọ́mọ̀ ní fámílì ìyá kí wọ́n lọ́ọ́ máa wo ní ọ̀dọ̀ girama tí ọmọ yẹn wà ṣùgbọ́n ìyá yóò gbúdọ̀ rìlíìsì ọmọ yẹn fún anybody. Hmm, ẹ ṣe gan. nǹkan tí mo fẹ́ dá sí nìyẹn. ẹ ṣeun my take nínú ọ̀rọ̀ yìí my take nǹkan tí mo sọ fún lady yẹn láfẹ̀ lèmi nígbà kọ́ ọmọ bọ́n mo fẹ́ kẹ́yìn èèyàn gbọ́ nǹkan tí mo sọ fún lady yẹn àwọn Yorùbá ní ọ̀rọ̀ wèrè ló máa ń yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ìkọ̀kọ̀ náà ni nǹkan tí mo sọ fún ni wípé number one mo kọ́kọ́ bẹ grandma mo pe grandma mo bẹ grandma mo ní kó má bínú mo ní lédi yẹn ṣẹ̀ wọ́n ipò tiẹ̀ jáde lẹ́nu ẹ̀ lásán pé o fẹ́ mú ọmọ yẹn mo ló ṣẹ̀ wọ́n mo ní kó má bínú mo ní wọ́n á jèrè ọmọ mo ní nǹkan o ò sọnù tí aráyé ń wá o ní wọn ò ní béèrè lọ́wọ́ wọn mo bẹ grandma àwọn bí mo ṣe handle kìíní yẹn nìyẹn o but inú mi dùn fún gbogbo àwọn tó ti dá sí ilé àtọ̀nà yìí o ní dàrú mo wá sọ fún mo wá sọ fún lady yẹn pé kó lè gbá ọmọ yẹn o lọ́wọ́ grandma pé ọmọ tó ti wà lọ́dọ̀ grandma nígbà tí ò lè bu omi fún grandma bí ó ti wá dàgbà grandma ti tọ́ débi wípé ó ti lè bu omi ó ti lè ṣe cup of tea fun grandma ó wá fẹ́ mu mo ní ìgbà tí wọ́n ti wà lábùrọ̀ṣẹ́ o gbọ́ pé ó tutù ó tutù òdìjù àbí ó gbóná òdìjù tí grandma bá tiẹ̀ wá jẹ́ àjẹ́ mo ní ìgbà míì èèyàn máa ń fi ẹran ṣọ́ tó bá fi ẹran ṣọ́ olè tí olè dẹ̀ mọ̀ pé mọ̀mọ̀ fi ẹran yẹn ṣọ́ òun kò ní jí bẹ́ẹ̀ tó bá gbé ẹran pamọ́ fún olè ẹ olè á lọ mú torí ó mọ̀ wípé ó gbé pamọ́ fóun ò dẹ̀ ní accuse òun torí òun mo bi to fi sí tí wọ́n bá fi agídí mú ọmọ kúrò lọ́dọ̀ grandma tí àwọn alágbọ̀rọ̀ ọ̀dùn tọmọ ìyà tí grandma jẹ lórí ọmọ tó bá gba ẹ̀yìn tí omi gbẹ̀yìn ti gbé ẹ lẹ́nu ńkọ́ wàá wá máa mú grandma lájẹ̀bọ̀ ìwọ ló fúnra rẹ̀ ti ọmọ sẹ́nu ayé mo ní tí ẹlẹ́dàá grandma ba jà gbà fún ẹ ńkọ́ ọmọ tí wọ́n ti mú sọ́dọ̀ láti age five ìwọ wá ṣe wá fi pé from nine years thirteen years mo lémi go le lè e. Mo mo lémi go le lè e. ẹ̀ mo ní kò síbi tí wọ́n ti ń ṣerú ẹ̀ to and nínú súra ọmọ yẹn tí mo kẹ́mi ò sọ mo rí pé baba baba ìyá ìyàwó gan bàbá bàbá ìyá ọmọ gan kò kò sọ̀rọ̀ bí abiyamọ gidi mo wá wò pé ṣọ́dọ̀ ẹni yìí fábìlì ló fẹ́ ó máa bá yẹn ò sọ̀rọ̀ bí abiyamọ kò bá mi sọ̀rọ̀ bí abiyamọ gidi ẹ̀gbọ́n ìyàwó go ò fọwọ́ sí wípé kán mú ọmọ ṣe ló ń sọ wípé òun ò lè lọ ọmọ lọ́dọ̀ grandma òun kò fẹ́ ní relationship pẹ̀lú ọmọ yẹn ni mo wá ní ó máa pe grandma ó máa padà bẹ́ yípo o tiẹ̀ fi lọ́pọ̀ fẹ́ mú ọmọ níbo làwọn fámìlì ẹ̀ wà nígbà tí o fi ọmọ sọ́dọ̀ grandma níbo náà ti ń ṣerú ẹ̀ ó fẹ́ pa ọmọ lọ́mọ dànù mí ní grandma àjẹ́ but ọ̀rọ̀ máa ń dun agbọ̀rọ̀ dùn ju ọlọ́rọ̀ lọ nígbà míì so inú mi dùn sí gbogbo àwọn tí wọ́n ti dá sí ẹjọ́ tèmi dá sí fún nìyẹn bẹ́ẹ̀ kò gbà ó sunkún wọn ti ń káàkiri kan inú mi dẹ̀ dùn bí gbogbo kò sẹ́ni tó support ẹ̀ láti mú ọmọ lọ́dọ̀ grandma ẹ̀yin tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ okó àtòbò now it's time for okó àtòbò kí lẹ fẹ́ ká sọ ẹ fún mi ní ẹ sọ anything if you have any question you want to ask this is the time to ask question relating to okó àtòbò torí pé èmi ò a bá ti ṣe nǹkan bíbá ẹ máa sọ wípé okó àtòbò ni ká sọ ẹ fẹ́ ká sọ nǹkan kan míì lórí pláfọ́ọ̀mù yìí àfi ọ̀rọ̀ okó àtòbò a kò dà ṣé okó ṣé kò ní sú yín ni ó máa sú yín náà ó máa sú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá ti sọ̀rọ̀ okó àtòbò wọn ò ní wá wọn wá padà lọ lẹ́yìn wọn á lọ anyway the platform of pé matchmaking owó we involve but mi ò lè dá ṣe I have to be very, he's very, especially to Oba Tiwa involved, he's going to be very sensitive and I have to be very careful because Owolomante ló destroy personality at integrity Ni especially pẹ̀lú àwọn bloggers so mo fẹ́ try as much as possible to stay off scandal mi ò fẹ́ kẹ́yàn scandalize me I don't want my integrity to be dragged. Hello? hello hello hello ma. ẹ. hello. hello à ń hello ma. yes ma ya sí nǹkan ẹ ma. ẹ o. yes ma. ọpẹ́ mi ló ń sọ̀rọ̀ ma. ok. yes ma bínú pé mo ń disturb yín mo ẹ̀jẹ̀ rí nọ́mbà yín lórí facebook lẹ́yìn rẹ̀. ok. mo jẹun ní ìgbà sọ̀rọ̀ lórí whatsapp. ok. yes ma. ẹ máa ṣe mo lè bá yín sọ̀rọ̀ ṣe. à ń gbọ́. ẹ náà ni mo assistant ni mo ní ìdìmọ̀ mọ bẹ́ẹ̀ ṣe lè lórí kí ni. ok aṣọ yẹn ló ta life life life. mi wà lórí whatsapp. ẹ kí ṣe. kí ṣé lórí ọkọ. Ah, mi mọ ẹ mo rí kankan tẹ ṣe lórí ẹsọ pé tó bá fẹ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ ọmọyàn kan ọdún mi lẹ́ni tí mo fẹ́ single mother ni mi mo mọ́ sí ẹ̀zọ̀ lọ́wọ́. ẹ ní sùúrù life ni mo wà ẹ ní sùúrù life ni mo wà ẹ jẹ́ ká sọ later. ok life ni mo wà. ok mo ti gbọ́. ok mo ti gbọ́. ẹ ṣé ma. ok ẹ̀yọ̀ kan bèèrè lọ́wọ́ mi wípé. hello hello. hello àǹtí Yínká. máa. ẹ kúrọ̀ lẹ́ o. ẹ kúrọ̀ lẹ́ máa. à ń gbọ́ yín. hello. hello ẹ kúrọ̀ lẹ́ à ń gbọ́ yín. ẹ kúrọ̀ lẹ́. ẹ kúrọ̀ lẹ́ máa. ẹ kú iṣẹ́ o. yes ma à ń gbọ́ yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè mo fẹ́ béèrè nípa specs ni. okay ok à ń gbọ́ yín mà. mo ní kí ló dé tí ọkùnrin tó tí ò bá lè ṣe ìtẹ́jú méjì kí la lè ṣe sí àjẹ́ obìnrin náà kì í tètè dà. ọkùnrin tí ò bá lè ṣe méjì bóyá ó ti ní ìdákọ́lẹ̀ nìyẹn ó ti ní ìdákọ́lẹ̀ ni bóyá ó ti ní problem ó lè jẹ́ health issue ó lè jẹ́ pé òbu ẹ ti wà used to ẹ̀kọ́ yẹn ó dẹ̀ lè jẹ́ anxiety a dẹ̀ ti sọ̀rọ̀ nípa nípa kínní nípa oh. thyroid then obìnrin tí ò kí ń tètè dà bóyá wọn ọgbọn ẹsẹ̀ dáadáa wọn ò fọwọ́ kan dáadáa ọkùnrin yẹn ò mọ̀ ṣe dáadáa so mi ò ṣe kèké ń tètè dà bẹ́ẹ̀ ni so kò sí nǹkan tẹ́ lè ṣe sí ìsádà kọkùnrin yẹn ra oògùn ìdákọ́lẹ̀ kọkùnrin yẹn ra oògùn ìdákọ́lẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe sí. kí lára lè ṣe sí kò sí nǹkan tẹ́ lè ṣe sí ju pé kọkùnrin yẹn rògùn dákọ́lẹ̀ dẹ́n ẹ̀yin náà kí ló dé tẹ̀ kí n tètè dá ṣé wọn kì í doyin dáadáa ni àbí wọn fọwọ́ kàn yín dáadáa àbí wọn máa kí yẹmí ara yín dáadáa. hello anyway èèyàn kan béèrè níbí báyìí ó ní kí n sọ bí wọ́n ṣe ń jẹ oko a ti sọ kinní yẹn rí a sọ rí bí ẹ ṣe lè bẹ̀rẹ̀ oko mímu ká sọ tẹ́ bá fẹ́ mu oko oríṣiríṣi ọ̀nà lọkùnrin lobìnrin lè fi gbà lá oko àwọn ẹ̀rí wọ́n ti ń wọlé wọ́n ti ń wọlé àwọn èṣù <laughs> ni ni obìnrin máa fi ń gbà la oko ọkùnrin mo gbé èrè kan wá nígbà kan sweet ni kò kí ń ṣèrè mo ní tẹ́ bá fẹ́ la oko ẹ máa bẹ̀rẹ̀ láti orí fenunum fenunum ni ade tó adé orí okó yẹn around yẹn orí yẹn gangan ibi ìwò yẹn gangan ni frenulum níbi ìwò tó wà lórí adé yẹn ni frenulum ẹ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ìfàkẹ́ tó lá okó tí okó bá ti le díẹ̀ ẹ máa gbé sọ́wọ́ báyìí ẹ máa appreciate ẹ̀. hello hello. Ti oko bá ti le díẹ̀ ẹ máa gbé sọ́wọ́ ẹ máa appreciate ẹ̀ tẹ́ bá ti wá appreciate ẹ̀ tán ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ bi pé ẹ̀ ń la ibi perineum ọmọkùnrin níbo ni perineum ọmọkùnrin ibi line tó so ẹpọ̀n mọ́ ìdí níbi níbi perineum ẹ máa la lines yẹn ẹ máa la lọ sórí ẹpọ̀n then ẹ mú ẹnu kúrò ń bẹ ẹ lọ that is ihò tó wà lórí okó ẹ fa. á ẹ fẹnu fà á ẹ ṣẹ̀ṣẹ̀ wá ara sí shaft shaft ni shaft ní ara oko ẹ lá ara oko àwọn nǹkan tẹ́ fi lè gbádùn ẹ̀ tẹ́ lè fi enjoy ẹ̀ nínú ẹ̀ làwọn ilé tẹ́ bá rántí. why is he calling me on on on video Kilo ló fẹ́ ṣe tó ń pè video i'm going to block you ẹ jẹ́ ká máa lo sense wa ó oh, pè mí rí òun pè mí òun pè mí lórí video for what Kilo ló ń pè video fún na block ẹ straight so tá bá fẹ́ lá oko ẹ wo àwọn sweet yìí fún àwọn tí oko máa ń rìn láyà bóyá tí wọn ò lè gbé ni it comes is three in one ẹ máa wọ̀ sí ara oko ẹ máa wọ̀ síbi ìsàlẹ̀ àárín àti bí òkè so ẹ lè ti kọ́kọ́ máa fi ṣeré <laughs> ẹ bẹ́ẹ̀ ilẹ̀ ní ká sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ ti kọ́kọ́ máa fi ṣeré so ẹ wá wọ kíní ìsìn sweet ni ó wà edible is something that you can eat kò ń ṣe nǹkan tó wà poisonous àbí nǹkan tó máa dààmú ẹ it's just to make you kí okó yẹn kó wù ẹ láti lá so wàá wọ sí ara ẹ then wàá fi lá wàá fi lá gbogbo ara hello. ẹ kọ́ abáṣe lè dókó látòkè. mo ti ah, madam mo ti. ó fẹ́ ṣe lè wà lókè mo ti ṣe rí i. ó bẹ̀rẹ̀ sí wà lókè tó ti lè dókó. ok ọkùnrin máa enjoy ẹ̀. ok máa ṣe ṣebẹ́ ṣebẹ́ ń wo lọ́wọ́ ẹ kí n ṣe ti oko eléyìí tọ́ran. so ẹ máa wọ kíní sí ara oko ẹ lè fi lá oko ẹni tí ò bá fẹ́ wọ eléyìí ẹ lè wọ eléyìí this is another one ẹ rí pé bíi ring ni ẹ lè wọ́ sí ara oko òní mo ti mú wá rí ẹ lè wọ́ sára oko kẹfì lá oko meanwhile ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí frenulum orí orí okó gangan kẹ́ tó lọ ẹ bẹ̀rẹ̀ láti orí perineum níbi abẹ́ ẹpọ̀n ẹ lá ẹpọ̀n then ẹ lọ sórí okó frenulum then kẹ́ lọ síbi shaft ara okó body oko gangan and ẹ make sure wípé ọwọ́ yín ẹ ti lubricate ọwọ́ yín so that tẹ́ bá ń fi ọwọ́ fà báyìí ọwọ́ yín á lè máa wà soothing sí ara okó kò ní máa wà harsh tẹ́ bá ń lá okó ọkùnrin yàtọ̀ síyẹn kò it's not something technique téèyàn fi ń la nìyẹn tẹ bá dẹ̀ ń la tẹ bá dẹ̀ ń la ẹ máa wojú ọkùnrin yẹn tẹ bá dẹ̀ ń la ẹ máa wojú ọkùnrin yẹn mi ò lè gbé okó jáde níbi báyìí kọ́ má lọ kọ́ má lọ block mi tẹ bá ti la ẹ máa wojú ọkùnrin yẹn tẹ bá la so that nǹkan eh, body language ati àti eh, feedback tó bá fún yín lọ ẹ máa fi mo boya. ó ń enjoy nǹkan tẹ́ ń ṣe àbí kò enjoy ẹ̀ dẹ̀ wọ́n ní pé kí n kọ́ yín bó ṣe lè dó ọkùnrin látòkè mo ti sẹ́ǹdì kínní yẹn mo sẹ́ǹdì ẹ̀ bó ṣe ń dó ọkùnrin látòkè tó bá fẹ́ dó ọkùnrin látòkè tó bá ti rí pé ọkùnrin tí ó gùn ni ó depend lórí bed tó bá jẹ́ pé àwọn tó máa ń gbé bíi bed sílẹ̀ lẹ̀ ó máa kúnlẹ̀ dó ni àbí kò kò kò ní easy láti sọ pé bóyá o fẹ́ jókòó lè straight o máa kúnlẹ̀ o máa dàbẹ́ ni pé o kúnlẹ̀ bọ̀ ìdí ẹ̀ wà ní center oko or o máa dìde tó ṣe dide dìde ẹsẹ̀ méjèèjì máa wà ní orí ilẹ̀ bẹ́ni pé o bẹ̀rẹ̀ òbú ẹ máa wà ní sẹ́ńtà oko wàá máa control ẹ̀ wàá máa lọ sókè wàá máa bọ̀ ìgbà míì tó bá fẹ́ kọkùnrin yẹn kó rí ẹ̀ yí jókòó lé pátápátá kó rock ẹ̀ bí mo ṣe ní pé kí wọ́n rock kí obìnrin máa ọkùnrin máa rock obìnrin ẹ̀rí wọ́n ti ń wọlé mo ṣe ní kí ọkùnrin máa rock obìnrin wàá jókòó lórí ẹ̀wọ́ fúnra rẹ̀ wàá rock ẹ̀ wàá fi wájú rock ẹ̀ wàá rock ikùn ẹ̀ àti bí eh, eh, pelvic ẹ wà á rọ̀kẹ̀ mọ́ okó yẹn sókè wà á tún rọ̀kẹ̀ sísàlẹ̀ bẹ́ẹ̀ ni pé ojú jíà sókè tó bá ti tó bá ti jù sókè wà flex muscle ẹ wà tighten muscle ẹ mọ́ bẹ̀ o lè dúró bẹ̀ for like five minutes wà á wo ojú ẹ wà á rí pé obìnrin yẹn ọkùnrin yẹn orí ẹ ti ń dàrú ńgbà yẹn wà á tún dìde wà á tún rọ̀kẹ̀ sísàlẹ̀ wà á tún táìkì <laughs> wà á tún tighten muscle ẹ mọ́ bẹ̀ tẹ́ bá ń dọ́ra yín lórí pákó Eh, eh, ìgbà mi tọ́kọ obìnrin bá wà lórí òkè tẹ́ ń dora yín lórí pákó ó lè fa pain because hard surface ni so tó bá fẹ́ jókòó lórí orí oko tẹ̀dẹ̀ wà lórí pákó má jókòó le totally torí hard surface ni ó máa ma dùn ọkùnrin yẹn ní ní abẹ́ ẹ̀yìn torí orí pákó ni but most especially tí okó bá ti tóbi jù tó ti mọ̀ wípé kò ní dé ibi pelvic ẹ̀ o lè jókòó kó kó jẹ́ kí eh, òbú ẹ kó run gbogbo okó yẹn kó mú tán o lè jókòó sórí ẹ̀ tán ó tiẹ̀ lè wà ń bẹ̀ kó suspend ara ẹ̀ síbẹ̀ for some time kó tó dìde <laughs> kó suspend ara ẹ̀ síbẹ̀ for some time kó tó dìde but it is very important try láti rọ̀ kókó mọ́ pelvic ẹ̀ try láti rọ̀ kókó mọ́ the G-spot ẹ̀ tó bá fẹ́ wọlé make sure wípé kó tiẹ̀ tó fi okó sínú ẹ̀ rárá o kọ́kọ́ fi okó yẹn o kọ́kọ́ fi ń ṣeré ní ojú òbò ẹ meanwhile àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé tó bá ti fowó kó ṣeré ní ojú òbò ẹ tó bá ṣọ́ra wọn máa fẹ́ dà so má wulẹ̀ ṣe bẹ́ẹ̀ jókòó lè straight kó dẹ̀ máa rọ̀kẹ̀ kó máa lọ kó máa bọ̀ nǹkan kan jókòó straight kó kó kó dàbẹ̀ ni pé ikùn ẹ àti ikùn ẹni tó ń rock lókè ó pàdé wà á kọ̀ rock ẹ lọ sókè bẹ́ẹ̀ ni pé ojú jíà wà á tún rock ẹ wá sísàlẹ̀ wà á tún dìde dúró bọ̀ stand tẹ bá wá jẹ́ pé ẹni tó ní bẹ́ẹ̀dì ni tí ó ṣe pé bí ẹgbẹ́ mattress sílẹ̀ ó bẹ́tà Ki ẹsẹ̀ kan wà lori bed wàá sọ ki kí ọkùnrin sùn síbi edge bed kó ni níbi edge bed so that ẹsẹ̀ ẹ kan á lè wà nílẹ̀ ẹsẹ̀ ẹ kan á lè wà lórí bed so wàá fi ẹsẹ̀ tó fi sílẹ̀ lẹ́yìn ló máa fi balance nílẹ̀ lẹ̀ ẹsẹ̀ to wa lori bed yẹn wa fi kúnlẹ̀ sori bed so by that okó yẹn á lè rin gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì á rin iwájú á ẹ̀yìn because ó fi ẹsẹ̀ kan balance nílẹ̀lẹ̀ ó dẹ̀ fi ẹsẹ̀ kan sí orí bed so ó bá wù ẹ́ tó bá do díẹ̀ ó lè dìde kò tún jókòó lè padà but make sure wípé ẹsẹ̀ tó fi sílẹ̀ lẹ̀ yẹn ó wà ó balance dáadáa nílẹ̀lẹ̀ pé ó ó wà balance dáadáa nílẹ̀lẹ̀ wàá dẹ̀ máa wàá ẹsẹ̀ tó dẹ̀ fi sórí bed náà ó gbà ẹ́ dúró lórí bed wàá rí wípé oh in that wise gbogbo weight ẹ kò gbúdọ̀ wà lórí ọkùnrin nítorí tí gbogbo weight ẹ bá wà lórí ọkùnrin the standards pé ọkùnrin yẹn lè máa enjoy ẹ mọ́ kẹ pé bóyá a kàn máa gbin but try láti suspend the weight ẹ débi pé tó bá ń lọ wàá máa dìde díẹ̀ tó bá ń lọ wàá máa release ọkùnrin á lè breathe dada. á lè enjoy ẹ. another question another question mo fẹ́ fi kinní kan wọn because tàwọn ọkùnrin tàwọn um, ọkùnrin ni mo fi wọ̀nyí táwọn obìnrin náà wà tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ fi lá obo obìnrin mo ti gbé wá rí bọ̀ máa tún fi wọ̀nyí ní alẹ́ since tẹ́ pé à ń sọ̀rọ̀ nípa bó ṣe ń give head so máa tún fi wọ̀nyí tẹ́lẹ̀ fi lá òbò obìnrin fún àwọn ọkùnrin tí wọ́n bá sọ pé òbò máa ń rìn àwọn láyà so àwọn ò ní ní taste òbò lẹ́nu wọn taste kìíní yẹn ló máa wà lẹ́nu wọn obìnrin á dẹ̀ máa enjoy òbò tí ẹ̀ ńlá abẹ́bẹ̀ yẹn carton kan wà nbẹ̀ táwọn èlò yẹn wà nbẹ̀ so màá fi wọ̀nyí tẹ̀lé fi lá òbò obìnrin mo ti gbé e wá rí ẹ lè fi lá òbò obìnrin ẹ lè fi jẹ ọyàn ẹ lè fi jẹ ọyàn obìnrin hello. Alexandra. Branca Katon. Ma. Ẹ kú ètò máa o. Yes ma. Àfẹ́dá tètò ni o. À ń gbọ́. Kọ́là kan ti pè wọlé náà tẹ́lẹ̀ tó ń sọ fún ní orí white obìnrin ṣe ń reject ọkùnrin. Tẹ̀dẹ̀ méjì àwọn point kọ̀ọ̀kan. Hmm. So ẹni ìgbà míì bí obìnrin yẹn ò ní ìfẹ́ ọkọ ni. Okay pẹ̀lú ìtọ́gọ̀ ni mo rí mi pé rún ara kò lè dé yẹn dó ó pọ́síbù ọdún bá kọjú fẹ́nìkan ẹ̀yìn ló ń kọ sí ẹnì kejì jẹ́rì tó tún wá pàtẹ́ mọ́ mi lórí iṣu yẹn jù ni pé àwọn ọkùnrin míì hàn mo kó dó àtúrálẹ̀ sílẹ̀ǹtì tèmi ni àwọn ọmọ bòódó jàre ẹtí ẹtí mi hàn bòódó ọ̀fíńgà gan wọn mọ̀ ṣe hmm. tí ọkọ̀ tèmi báyìí ti bá tún fẹ́ wá kọ̀ rẹ̀ sí àtàmẹ́ríkà mo ti ń pè Bible correct is like human kind of odd egre. Tẹ̀pa ni àárẹ̀ tí òun sọ pé òun ṣe kíní kan. Ó jẹ́ kò mo ṣe ń mo yẹ ni mo ṣe ń ṣàlàyé fún ẹ. Hmm. Ìgbà míì gan mo ti ṣe ń fẹ́ pé mo Ó ń sọ pé ṣe mí dáadáa. Ó ṣe gbà síta ṣe èmi ò mọ̀ wáyé táwọn ọkùnrin nàìjíríà wa ó yẹ kán bá wa fi understanding kán bá wa fi gbé kínní ìgbà mí ìgbèrè ni máa fi gbọ́ngàn kan pé ah, ẹ̀ẹ́dìka méjì yẹn báyìí máa ṣe orí ẹ̀ sókè máa ra ṣé débi tó ní ẹ táyé ká sọ pé disport kan wà ń bẹ̀ ẹ wà jáde àtúnṣe ara ẹ ló lọ o kíní pàtàkì tó pọ́sì ń bọ́yọ̀ obìnrin lera kó kú tó yẹ̀ débi pé òun ní rí ibi tí ó ti máa jí. Hmm sáyẹ́ńgá dẹ̀bá dẹ̀bá èmi tí mo wà yìí lórí oko lílá mi ò láìkì oko. ẹ máa láti láìkì oko. ọ̀gá mi náà ni mo ti gbọ́ pé àká máa wú oko tẹ́bá dẹ̀rí ijọ́ tí mo kọ́kọ́ gbọ́ ọmọkùnrin yìí tí mo gbá mú kọ́kọ́ fòyín pa kí ni hmm. máa gbé sẹ́nu báyìí ó dà ó ó dà lórí pé mò ń la oko o hmm. ẹ̀rù kan mi jẹ́ nítorí pé ó fẹ́ lè rí dìtì sí mi lẹ́nu so imagine rẹ̀ bẹ́ẹ̀ pé mi ò já sí lẹ́bi ẹ̀ tẹ́lẹ̀ mo tún wá mo handle ẹ̀ débi pé ẹ ó wa kàn mí mọ́ dáadáa Ẹ ó kàn tí owó kàn dùn mí ni pé títì rí mi mo kó tí mo ti kó rí mo tún ṣe é mu kó kò dẹ̀ wá ṣe mí dáadáa hmm. fíńgà ni tó bá gan-an hmm. Hmm. mo ṣáà mo máa dọ́gbọ́n máa ṣáà méjì mi kò sí àdìgá hmm. máa wí pé mi ò kọ́ọ̀mù ní láyé mi ń kọ́ ẹ bẹ́ẹ̀ kẹ̀ ó dàbí mo tún wá nọ́tìsì fún kóra mi ni mo ṣe tún yé mi pé ìjàkọ́lẹ̀ tún wà ọkọ mi dẹ́yàn rẹ pé tó bá ti ṣe láìpẹ́ báyìí one two minutes ó ti dàbẹ́rẹ̀ ti dàbẹ́ kò tún bẹ́ẹ̀ lè ṣe Mr John Blow yẹn kò ní dìde padà hmm. ó tún máa di bóyá ọjọ́ kejì ọ̀sìn ìgbàdàkúndẹ̀ sí nílọ́kàn mo lè sọ fún mi sẹ́ni pé mo máa bẹ̀rù ògùn ìdákọ́lẹ̀ mo jẹ́ àwọn bẹ́ẹ̀ pé mo lè halẹ̀ mọ́ ẹni mo lóyà mi ò tẹ̀ lọ ta whereas àlàyé ẹgbẹ́ ẹ̀ máa ń wà abuse tí bá ti sọ fún pé àbá ah, ẹni kò jẹ́ àti ẹ̀ mi ò kàn mu. so another point ẹ má bínú pé ọ̀rọ̀ mi ń pọ̀ o tòótọ́ tóbìnrin míì fi máa ń tàn ní gọ́ngà pé ọkùnrin rò pa wọ́n sá fún wọn. it's like ọ̀n gbádùn ẹ̀ ní tòde don't look forward to that experience gbẹ̀ngbẹ̀ tó bá kúkú fọwọ́ tó obìnrin báyìí pé àlàyé ẹ̀ ń fà náà òjèjì àṣekín ká kú òpé hmm, òun òkúkú ní gbádùn ààrùn òun bó ṣe ń ṣe tẹ́lẹ̀ náà ló máa ṣe kó gbẹ́nu sí ẹ̀rọ bó fi ká sí òkàn. Hmm. so o gbọ́dọ̀ jẹ́ ká máa look forward sí pé ah ọmọkùnrin ìbá gbá mi mú ó máa báyé mi jẹ́ ah tó bá gbá mi mú mo máa speak in tongues obìnrin tó bá ní reason láti lúpọ̀ pé bó ṣe fọ́ ọkọ mi ní ìsìn tí ẹ̀ ló fẹ́ ṣe kó tó ṣe á ti dà tán ẹ mọ̀ kò sí obìnrin yẹn máa tá kò ní àwẹ̀wò lọ ààrẹ ló fẹ́ gbádùn òní gbádùn ààrẹ ẹjọ́ àwọn ọkùnrin wa kó máa pa égò wọn tì kó tó bá fi mú kọ́bìnrin kó lanu jáde kó sọ fún pẹ̀ pé à kíní yìí ò dẹ̀ ṣe báyìí èmi náà fẹ́ gbádùn èmi náà fẹ́ kàn ìfẹ́ ló wà ń bẹ̀ ọ̀dà tó yóò tó ẹ pé ẹran ló yá sí mọ bí wọn mọ wa kí la fẹ́ ṣe ẹ jọ àǹtí kí n ká ẹ bá báwọn ọkùnrin sọ kán ṣàánú wa o. ṣe bí mo sọ story ẹ ṣe gan mo sọ story kan fún yín obìnrin yẹn pé ọkọ ẹ kí n bọkọ sọ̀rọ̀ obìnrin yẹn wọn á béèrè lọ́wọ́ ọkọ pé tó bá lọta ó ní kó máa lọ tó bá jẹ́ pé mi lobìnrin yẹn níjọ́ yẹn mo ti fúnrara mi mo ti conclude but màá kọ dákẹ́ because o oh, ó oh, wà so selfish and self-centered débi wípé ó mọ tara ẹ̀ nìkan ego ego ti barú ọkùnrin yẹn jẹ́ you can imagine nǹkan tóbìnrin yẹn kò sí nǹkan tóbìnrin yẹn fẹ́ sọ fún mi pé bóyá ọkùnrin yẹn náà because tọkùnrin obìnrin ò bá ti gbádùn oko ẹ gbàgbé ẹ irú eléyìí ń sìn mo ti mú wá rí tẹ bá fẹ́ dákó fún obìnrin tẹ fẹ́ do obìnrin dáadáa tẹ fẹ́ jẹ obìnrin láti ara ẹ pé ẹ fẹ́ ẹ jẹ́ kó fẹ́ kó experience pé ẹ la ó ní ẹ lè fi lè san obìnrin kẹ́ la gbogbo ibi tó wà kẹ́ la sweet ni ó wà edible is sweet kẹ́ la gbogbo ibi tó wà kóbìnrin yẹn kẹ́ fi eléyìí kẹ́ kẹ́ la gbogbo ara ẹ̀ kẹ́ ti la gbogbo ojú ẹ̀ la gbogbo ara ẹ̀ kẹ́ tó kẹ́ gbé lè sí kó tó di pé ẹ tẹ̀ dé ibi òbu ẹ̀ lásán tó bá fi yẹn sọ́wọ́ á wọ̀ full full bẹ́ẹ̀ ni tó wọ regalia ni tó ti yẹ yín á wọ eléyìí á wọ̀ sọ́wọ́ á wọ pátá ẹ̀ mo ti mú kinní yìí wá rí pátá ẹ̀ rèé pátá ẹ̀rẹ̀ ẹ má bínú. hello. hello ma. hello. ẹ kalẹ́ mi. Mm-hmm. à ń gbọ́. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ ẹ jọ mo fẹ́ béèrè nǹkan kan ni nǹkan tí mo fẹ́ béèrè ni pé um, mo ní um, boyfriend mi every time ló máa ń complain pé ara mi because ara mi ó as in ó stubborn ara mi ò kí ń tètè move rárá even though it's like maybe bóyá. so kí ni boyfriend yín complain Our in middle of something kí ni boyfriend yín complain. ó complain pé ara mi ò kí ń move pé tóun bá ń bá mi ṣeré mo kàn máa mi àgbẹ̀ mi kì í kí ló dé tára tí yín ò kì í move. display ìgbà para mi move. ẹ kí ló dé tára kí yín ò kì move. kò yé mi o. ẹ ṣé kò mọ òyìn fọwọ́ kàn ni. ó mọ ó mọ bó ṣe ń ṣeré but kò sí bó ṣe ṣeré tó. ṣe nífẹ̀ẹ́ ṣe nífẹ̀ẹ́ ṣe nífẹ̀ẹ́ ṣe ṣú ọ̀pẹ nífẹ̀ẹ́ kò ń ṣe infatuation. Ah experience mi ni a ti ń bára bọ̀ báyìí láti. yóò mí years. lè máa ni ẹ lè máa bára yín bọ̀ láti twenty years kọ́ máa nífẹ̀ẹ́ ara yín àní ẹ lè máa bára yín bọ̀ ní twenty years the question is that ṣé ẹ nífẹ̀ẹ́. mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́. ṣé ẹ hundred percent pé ẹ nífẹ̀ẹ́ ṣé ẹ ń tẹ́ pé tẹ bá ah, rí ọkàn yín máa fi mi ìfẹ́ gbọ́ pé tí ń bára yín bọ̀ ẹ lè máa bára yín bọ̀ for hundred years kò má tà tẹ bá rí báwo lọkàn yín ṣe man feel báwo lẹ ṣe máa ń feel kí ni sensation tẹ man ń feel lára yín tẹ bá rí pé ó tiẹ̀ wá tẹ bá rí ṣe máa ń miss pé kó dó yín ṣe máa miss bó fọwọ́ kàn yín ṣe man ń rántí bó ṣe fọwọ́ kàn yín bó ṣe kiss ẹ̀ ṣe máa ń rántí. mo máa ń miss ẹ mo máa ń ní feelings pé kémi àti ẹ̀ka jọ sex lẹ́kọ̀ọ̀kan tí n bá rí but òun nìyí every time kò sí tó bá rí mi tó bá fọwọ́ kàn mi báyìí alárò ń move àrò ń dìde okay kò sí nǹkan tí mo lè sọ you have to really you have to really be sure that you love him ẹ wà very very sure ẹ ṣáà tí ì fẹ́ra yín ẹ wà sure ẹ dẹ̀ sort ẹ̀ out kẹ́ tó marry because tẹ́ ẹ bá wà compatible in, uh, sexually the, there's gonna be problem so you have to be really sure pé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ dẹ̀ fẹ́ fẹ́ra yín ẹ dẹ̀ wà compatible sexually tẹ́ ẹ bá ti wà compatible sexually marriage is not a do or die and ẹ ti ń tara yìí for hundred years àwọn sentiments a máa ń fi sí marriage marriage out of pity Oh, oh ọ̀ọ́dẹ̀ ti wọ̀pọ̀ for ten years so kila làwọn èèyàn máa sọ it's not gonna work tí ò bá ní work ò ní work ẹ ṣe o ire o. so bí mo ṣe ń sọ tó o bá àti mo ti mu wá rí ẹ̀yin tẹ́ ń béèrè pé bọ́n ṣe ń fóbìnrin ní kinní tó bá mọ̀ wípé ara ń rí ẹ ara ń rìn ẹ o ò lè dó o ò lè jẹ òbó bóyá àwọn omi tó máa ma ṣe sí ẹ lẹ́nu ó máa máa irritate ẹ sọ fún obìnrin ẹ you can spend money on this kẹrà sílé anytime tó bá ti fẹ́ fún ní tó bá ti fẹ́ jẹ òbò ẹ̀ ní kó wọ̀ ọ́ sórí ibi ojú eléyìí gangan kó wà níbi àárín òbò ẹ̀ gangan àárín ibi tó máa fi àwọn sí jẹ́ kí láìnì yìí wà níbẹ̀ so tó bá ń jẹ láìnì yìí eléyìí ló máa máa jẹ súwìtì yìí ló máa máa ni o ò ní o ò ní fìlì tèstì òbò ẹ̀ súwìtì yìí ló máa máa tó máa fi jẹ súwìtì tán mọ́ lára o ò ní mọ̀ pé òbò ló ń jẹ ṣe mọ̀ pé edible edible pant ni in form of g-string ni wọ́n dẹ̀ ṣe lé o cover ojú òbò eléyìí máa wà níbi àárín ibi dangangan tí ọkùnrin máa fọwọ́ sí tó máa fi ẹnu sí ló máa wà so tó bá fi eléyìí jẹ obìnrin tó bá jẹ́ ìwọ tó máa ń kórìíra tó mọ̀ pé ó máa ń rí ẹ lára láti jẹ òbò o lè lo eléyìí kó fi jẹ òbò obìnrin tó bá jẹ́ pé ìwọ tó máa ń kó then mo sọ pé mò ń wá nǹkan tí mo fi máa ṣe kíní oko ẹ wò láìn tó wà níbi abẹ́ bíi ṣe mọ̀ pé ẹpọ̀n lélẹ́yìn sìn ẹpọ̀n rèé láìní ló so ẹpọ̀n mọ́ ìdí ká sọ pé ìdí lélẹ̀ ẹpọ̀n ní méjèèjì láìn tó so ẹpọ̀n mọ́ ìdí lélẹ̀ nǹkan tí mo mean by shaft rèé fẹ́ni tó ń béèrè practical nǹkan tí mo mean by shaft lélẹ̀ bọ́dì oko ni shaft akẹ́tẹ̀ lórí e, frenulum ó ní ìwò ìwò tó wà ní òkè yìí Iwo yìí ni because line tó wà lábẹ́ bíi ni mo mean by perineum tó so okó pọ̀ mọ́ ìdí shaft ni body okó body okó ni shaft iwo òkè yìí ni frenulum so tó bá fẹ́ lá okó mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní lá okó bẹ̀rẹ̀ láti line fi àwọn ẹ̀ kó o fi trace ibi line lọ síbi orí ẹpọ̀n kó stroke ẹpọ̀n yẹn bẹ́ẹ̀ ni pé o jack ẹ̀ kó fọwọ́ rò rò rò kó jack ẹ̀ báyìí kọkùnrin yẹn feel ó máa fún ní this this uh, sensation this this sensation ẹ mọ̀ sweet pain ó máa fún kó já kẹpọ̀n yẹn kó fẹnu la kó wá mú ẹnu kó fi ahọ́n rin ara this is the shaft kó rin lọ síbi òkè fẹnu náà mi kó mú ẹnu ẹ kó fi fa fẹnu náà mi ẹ bẹ́ẹ̀ ni wípé o fẹ́ sọ́ọ̀kì ṣùmùṣùmù orí ẹ̀ jáde o ò tí ì la orí yìí rárá òkè yìí ló sì fẹ́ la so àárín kò fi àwọn sọ́ọ̀kì báyìí kó tó bẹ̀rẹ̀ sí ní máa lá òkè yìí ṣòwárí bọ́dì yìí àyàbá ni bọ́dì yẹn bọ́dì yẹn gangan kan ló sórí ibi orí yìí ibi ìwò orí yìí àbí ibi adé orí yìí ibẹ̀ ni kò concentrate léjù kó tó lá gbogbo bọ́dì yìí then ibi fẹ́nu ibi fẹ́ ẹ perineum yìí mọ́ ibi orí ẹpọ̀n yìí ibẹ̀ ni kẹ́ concentrate léjù mo fẹ́ mú eléyìí jáde nínú páàkì ẹ̀ ni ó ń dà ó ń dà náà eléyìí eléyìí sì bra ẹ̀ ni bra lélẹ̀ tóbìnrin bá wọ bra wàá máa fọwọ́ kan wàá máa fẹnu lá bra wàá lọ síbi abẹ́ òbò wàá la síbi abẹ́ òbò wàá mú ọwọ́ ẹ̀ náà gbogbo ara obìnrin gbogbo nǹkan tí mo ní ń bìbà gbogbo nǹkan tóbìnrin lè lò sí strategic point ẹ̀ tó lè wọ̀ síbi ẹsẹ̀ tó lè wọ̀ síbi bra tó lè wọ̀ síbi òbò tó lè wọ̀ síbi ọyàn so that gbogbo àwọn ara tó bá sọ pé òun kórira bóyá ara tí ò mọ́ o ò ní fìpé ara ò mọ́ because sweet ló máa ma ṣe sí ẹ lẹ́nu. sweet ló máa ma ṣe sí ẹ lẹ́nu dẹ̀ni wọ obìnrin náà tó ń sọ wípé ò mo kó la bí mo ṣe kọ yìí o lè ẹ lè owó náà ní sweet tó lè wọ̀ sí ara oko tẹ́ pé sweet ló máa ma ṣe sí ẹ lẹ́nu gbogbo pé à ń di tọ́ sẹ́nu yẹn kò ní sí then ẹ̀yin ọkùnrin Ti pride tí ò ní jẹ́ kẹ́ lísìn síyàwó yín lóòótọ́ tẹ bá ń do obìnrin lọ́wọ́ obìnrin láti máa lo ọwọ́ ẹ̀ kó máa point ibi tí òun fẹ́ kẹ́ ẹ fọwọ́ sí àbí tó fẹ́ kẹ́ ẹ ṣe obìnrin láti obìnrin láti ṣe bẹ̀yìn case tóbìnrin ò bá ṣe tóbìnrin bá sọ wípé ò oh, touch òun dáadáa please listen listen because ẹ má jẹ́ kí n tàn yín ẹ̀jẹ̀ ló ń ràn ní ara èèyàn. hello Shalom ma ẹ kalẹ́ ẹ kúrò lédè ni. Ẹ kalẹ́. Ẹ àmà ẹ kú ètò mà. Yes ma. Yes ma. Ẹ jẹ́ má bínú nípa ọ̀rọ̀ program yín tẹ́lẹ̀fẹ́ ṣe yẹn so òun ni mo ní pé kí n pè yín fún ma. Program wo? Ẹ sọ̀rọ̀ nípa àzìnbéyà èèyàn tó bá fẹ́ marry tó fẹ́ lọ́kọ this and that. Yẹ́ mo máa ṣe. Mo ṣe ní pé kí n pè yín fún. Ẹ má wọrí màá kìpín màá màá màá gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. it's alright ma mm. alright ma. pride ẹ ní mo bòdó ẹ tún ní pride kò sí obìnrin kò sí obìnrin tí ò yẹ kó da omi ra tẹ́ ẹ bá tọ̀ọ̀chì wọn dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ti bà yín délẹ̀ lè máa ń fẹ́ dóbò the next thing tẹ́ bá ti fi oko sí báyìí tẹ́ bá ti fi oko sí báyìí ẹ máa datọwọ́ yín ẹ máa datọwọ́ ara yín lẹ̀ ni ẹ máa datọwọ́ ara yín lẹ̀ ni ẹ wá abandon obìnrin mo máa ń sọ fún yín pé ẹ ń láti kọ́kọ́ bá obìnrin ṣeré dé góńgó débi wípé díẹ̀ ló máa kù kóbìnrin yẹn náà kó kó dà thank you. is this my water? díẹ̀ ló máa kù kí obìnrin yẹn kó dà the moment tí obìnrin yẹn bá ti tẹ bá ti tó bá tẹ bá ti di kẹ́ẹ̀kọ́ tà pé kẹjọ fọ kẹfẹ́ fi kinní sí báyìí ẹ rí wípé òun máa damira ẹ̀yin náà máa damira But ẹ̀ bá ẹ̀ ṣe foreplay ẹ̀ ẹ̀ láòbò obìnrin ẹ̀ mú ọyàn ẹ̀ ẹ̀ ẹ̀ kiss ẹ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nàìjíríà mẹ́ wọn ò mọ̀ kiss wọn ò mọ̀ kiss ẹ̀ dẹ̀ mọ̀ wípé kiss máa ó máa create bonding ẹ mọ kiss ẹ lè kiss ojú ẹ lè kiss mú ọkùnrin ẹ obìnrin mo ti rọkùnrin tó sọ mi pé mi ò láì kiss ni omi ò ṣe obìnrin náà sọ pé mi ò láì kiss mi ò kí ń ṣe dé kí wá ní báwo lẹ ṣe fẹ́ pera yín dìde because kiss gan ó kó ipa tó wà very very important nínú pé ká dóra wa kissing ó kó ipa tó pọ̀ nínú pé ká dóra wa tó bá lọ́kùnrin tó mu sìgá ẹnu ẹ lè máa rùn sọ fún pé kó lọ fọnu tell your man to brush So fún pé kó lọ fọ ẹnu tí ẹnu obìnrin tó fẹ́ kìsì bá rùn sọ fún pé kó lọ fọ so sọ fún pé kó lọ fọ ẹnu tí ọkùnrin ò bá kìsì ẹ sọ fún kiss me because ìgbà tẹ́ bá wà lójú eré gan tẹ́ ń dóra yín gan kìsì máa help dídó tẹ́ ń dóra yín kìsì gan lè jẹ́ kọ́kùnrin last kìsì lè jẹ́ kí obìnrin gan kí ara ẹ̀ kó máa da omi but ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin especially Nigerian men honestly eh, mọ̀ kiss eh, mọ̀ kiss i'm telling you ṣé ẹni tó jẹ́ wípé bọ́ pátá rẹ ni bọ́ pátá rẹ ó kàn máa ti ìyàwó sórí bẹ́ẹ̀dì ó máa gba ó máa gbàró nídìí ẹ̀ wọ́n ti ń dóra wọn lọ nìyẹn kò sí foreplay kò sí eré àkọ́kọ́ ṣe ṣé yẹn lẹ sọ pé fẹ́ kiss hello. àti nǹkan ẹ wo ẹ sì máa ṣe special program fáwọn ọkùnrin nàìjíríà ẹ wo bẹ ṣe ń sọ náà gbogbo nǹkan wọn ẹrọ ni títí ìlú ọmọ ṣe gbogbo ẹrọ ẹ bá dìbì mú ọjọ́ kan ẹ bá dìbì update ẹ bá tó wà sọ yẹ yín ẹ máa update rẹ fún bí èyí tí o bá wá jókòó kọ́ wá land gbogbo nǹkan wọn ẹrọ ni gbogbo ẹ gbogbo owó olóbi ẹ bó ṣe sọ ọ́ ọkọ̀ mi ò mọ gbogbo ilé ìṣe gbogbo owó mẹ́kọ̀ọ́kọ́ náà ni gbogbo owó màá yẹ ò parọ́ ẹ má di kí n ṣe lecture tó bá wà fẹsẹ̀ ṣe kí ní ìdàgbà fáwọn ọkùnrin yẹn because wọ́n ti sọnù láti ilẹ̀ wọn àbẹ̀wò ká máa lọ wẹ́sà wọn ọmọ kojú máa là tó yìí ẹ má di kí n ṣe good lecture maybe like two four hours táwọn yẹn máa pè wọlé ẹ má lecture àwọn ọkùnrin especially Nigerian men ẹ update wọn pé Nigerian man come in here ṣe ti gbọ́ mi wọ́n pè yín lẹ́tà tẹ́ bá ṣe tán. ok ma <laughs> ma ṣe o màá ṣe update tó tọ́ ni Nigerian men o ẹ mọ ẹ mọ gbàgbà tí mo tiẹ̀ sọ gan ọ̀pọ̀lọpọ̀ ní àìmọye Nàìjíríà kò ń ṣe pé ká dó obìnrin ọ̀pọ̀lọpọ̀ yín tẹ bá gbé ẹ lè gbé ìtàn obìnrin for five minutes kẹ́ do continuously ẹ máa máa mí bí ẹni tí wọ́n fi tó tó lọ gbé iṣẹ́ bíríso pé ni nígbà tẹ bá ti jẹ pẹpẹ súpù tẹ ti jẹ ìfùkù ẹ ti jẹ ọ̀rá ẹ ti jẹ oríṣiríṣi kò ságbára mọ́ ẹ lè gbé itan obìnrin kẹ balance pẹ̀lú itan obìnrin kẹ dó obìnrin dáadáa ẹ mọ bó ṣe ń twist waist tó bá ń dóbìnrin lọ́wọ́ títí yín ni pé gbà gbà gbà gbogbo ara yín gbogbo ẹ̀mí kan tó kù nínú yín lẹ máa fi ń dóbìnrin ẹ mọ bó ṣe ń twist obìnrin bó ṣe ń twist waist tí obìnrin bá rí bẹ bá dúró síwájú obìnrin tẹ́ ń dó obìnrin lọ́wọ́ tóbìnrin bá rí bí waist yín ṣe ń lọ tó ṣe ń swing lọ tó ṣe ń swing bọ̀ ìyẹn lásán gan lè move obìnrin tẹ bá swing waist yín tẹ ń dóbìnrin lọ́wọ́ bẹ ṣe ń tóbìnrin rí agbára yín bẹ ṣe ń swing lọ swing bọ̀ tó dẹ̀ rí pé ẹ̀kọ́ rọra ń rò lẹ́ni ó máa mú obìnrin bọ́ ẹ̀yin ẹ̀ lè gbé ìtàn obìnrin dání báyìí kẹdo. hello. hello àti lèka. ó ga ẹ wò ó àwọn nàìjíríà lè máa ṣe fún wọn báyìí. honestly wọn ò lè gbé itan obìnrin sókè kán gbé itan obìnrin sókè. wọn ò kọ́ ṣe láyé wọn <laughs> àfi pride ọlọ́ pride burúkú hmm. wọn ọmọ wọn ọmọ wọn ọmọ romance wọn wọn tó gùdù lórí bẹ́ẹ̀dì pride ò jẹ kó gbádùn wọn ò tiẹ̀ lè gbé mi ò mi rò wọn ti jẹjẹkújẹ wọn ò lè gbé obìnrin kan gbé obìnrin kóbìnrin fòmọ ẹ níwájú kó dẹ̀ máa dó obìnrin láti iwájú kó gbé kí gbogbo ara ẹ̀ wà lóyún wọ́n ti jẹ jẹkújẹ ti jẹ ṣan wọ́n ti jẹ bọ̀lì wọ́n ti jẹ ṣùfùkù àtẹ̀dọ̀ ṣẹ̀rí lamẹ́ríkà ẹjọ́ nìkan kọ́ máa gọ́sìpù kọ́ sọ̀rọ̀ lọ́rọ̀ ni wọ́n ti akátá ti gbéyàwó wọn pé hmm. tó bá ní finish error serious error ni wọ́n ẹlòmíì máa dógò lójú kan ṣoṣo kí ló sì ríru wọn rí. máa dógò lójú kan ṣoṣo one style ló ní. ẹlòmíràn sùn lórí ògùn kò ní múùbù hmm. ó tẹríbu ẹ jẹ́ pé wọ́n wọlé kẹ́kọ̀ọ́ wọn. ah mo máa ṣe update lórí wọn honestly máa ṣe máa ṣe update lórí wọn because most tó bá tiẹ̀ ń dóbò lójú kan gan tó ń dóbìnrin lójú kan ó máa wà bọ́rìn o ò lè jí obìnrin kò ní kó twist ara kí wọn náà twist ẹ̀ o ò lè twist obìnrin o ò lè gbé obìnrin kóbìnrin jump mọ́ ẹ lọ́rùn kò dẹ̀ do kò gbé obìnrin bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ do for five minutes kò tiẹ̀ fi skill kò fi wọn obìnrin ẹ kóbìnrin fẹ́ dìde kó wo báyìí pé sit there pẹ̀lú pẹ̀lú voice tó jẹ́ wípé ó máa yí gbogbo ó máa da orí obìnrin yẹn rú ni i'm telling you bọ́ pátá rẹ̀ ni ẹ wà máa rán ẹ máa rọ ìlọrin ẹ máa rán rọ ìlọrin àti èdè ìbàdàn ẹ ń dóbò lọ́wọ́ ẹ ń rán èdè ìbàdàn lẹ́nu èdè yìí gan ohun tó jáde yorùbá yìí gan wà sẹ́ksì yorùbá yóò wà sẹ́ksì ẹ máa rán èdè ni wọ́n máa rí ìlà nínú ohun yín ẹ ẹ lè gbé obìnrin sókè kẹ do bóbìnrin bá yọ̀ dí ẹ mọ bó ṣe wọ́n bá ní kóbìnrin bá ní kẹ gbá ìdí nǹkan ṣe máa lẹ́ máa làbàrà bo ni ẹ máa lẹ́ ń gbá di obìnrin mẹ́wàá ẹ ó yẹ kẹ gba kẹ gba kẹ wà sẹ́ksì pẹ̀lú ẹ máa làbàrà bo tó jẹ́ wípé tẹ bá dó obìnrin yẹn tán àbàrà tẹ gba yẹn ó máa rí àpá àpá kìíní ó máa rí àpá àbàrà yín ó máa rí nídìí ìfòrọ̀ ẹ̀ I'm telling you bẹ́ẹ̀ bá kìsì obìnrin gbogbo ẹnu ẹ máa bẹ́ẹ̀ ni torí ṣe lẹ́yìn máa ń ẹ máa máa gé lètè jẹ ẹ máa lẹ́ ń kìsì ẹ ni. ẹ honestly Nigeria ó bad o ó bad ó bad gan ẹ wá ẹ̀yin dẹ̀ lẹ máa ró ìró lẹ máa ró ìró mọ́dì ikùn yín báyìí ikùn yín ikùn ẹlòmíì gan kò jẹ́ kó lè nígbà tẹ́ pé bá gun staircase ṣé n tó gun staircase tó ṣe ṣé òun ló fẹ́ double five minutes ṣé òun ló fẹ́ gbé ọkùnrin ó fẹ́ gbé obìnrin sókè àbẹ́mọ̀ kékeré kóbìnrin bí mo ṣe wà yìí nsìn kọ́kọ́ mi lè gbé mi sókè kí n kí n ká mọ lókè kó dẹ̀ máa domi ẹ ẹ mọ bí ó ṣe máa wà sẹ́ksì tó bẹ́ẹ̀ lè gbóbìnrin sókè gbogbo tiyín ni tóbìnrin yóò bá ti fẹ̀yìn lélẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ lè do ẹ lè mọ́ dó kó bá ti fẹ̀yìn sílẹ̀ nàìjíríà mẹ́rin ẹ̀ ní mọ́ dó ọ̀nà dàtà àwọn tó àwọn akátá òṣèlú dóyàwó yín wọ́n máa dóyàwó yín náà adóyàwó yín ọkùnrin mi adóyàwó yín ẹ lọ ẹ lọ gba training lọ́wọ́ àwọn tó mọ̀ bòdó dáadáa finger mọ lo. wọn mo finger mọ fíńgà yín lò ẹ mọ bòdó àfikẹ́sọ èyí tó bá sọ òyìnbó àfòyìnbó nìkan ni èyí tó bá máa sọ yorùbá náà àfi kẹ rọ yorùbá kẹ ṣámẹ̀bọ kẹ búyàn ẹ mọ kankan ṣe ẹ mọ obìnrin dó kó kẹ dóbìnrin tán báyìí kó sọ thank you fún yín kẹ dóbìnrin tán báyìí kó wà ní kọ̀rọ̀ yàrá ẹ̀ kó tún rántí bí ẹ ṣe dó òun kó máa pè yín pé mò ń bọ̀ lọ́la wá Kẹmọ pé ó ń bọ̀ gbomira ni but obo tẹ́yìn bá dó ẹ̀yin ara ẹ̀yin Nigeria men especially obo obìnrin tẹ́ bá o ó máa máa rókò ni bẹ́ẹ̀ bá pè njọ́ kejì do kò ní kò da yin lo tori ẹ̀ romantic ẹ romantic ẹ mo surprise ise fóbìnrin ẹ mo pe ka ká ni surprise gan ó lè jẹ́ kóbìnrin da do rara. ẹ wà soft bẹ́ẹ̀ ṣe máa even nípa bó ṣe ń pe orúkọ bó ṣe ń pe orúkọ obìnrin ó lè jẹ́ kóbìnrin wà ó lè set obìnrin on bẹ́ẹ̀ ṣe máa bá obìnrin sọ̀rọ̀ lórí fóònù lásán ó lè jẹ́ kí obìnrin wà prepare láti fẹ́ doyin tó bá délé but yín ni pé níbo ló wà mo ti fẹ́ délé o ṣé oúnjẹ ti rẹ́dì ẹ ẹ mọ̀ jù yẹn lọ tóbìnrin bá sọ̀rọ̀ kan fún yín kẹfì pé dá lóhùn báwo lára ẹ ṣe fẹ́ jí ara ẹ ò lè jí ara ò lè jí kò sóbìnrin tó máa tí irú ẹ̀ tí ara máa jí èèyàn máa ń kẹ́ obìnrin ni èèyàn máa ń fún àsẹ́ksì pẹ̀lú obìnrin èèyàn máa ń love obìnrin èèyàn máa ń show love sóbìnrin ni. ọkùnrin obìnrin tó bá hàn tí bí ìyá Jésù ọlọ́run tó dá òbò àtòkó gan tẹ tí obìnrin tó bá fi okó lọ tó bá hàn tí bí ìyá Jésù ọlọ́run gan á sí ẹ torí ọlọ́run mọ̀ pé okó àti òbò yìí máa necessary láyé ó máa wúlò ló ṣe dáa i'm telling you kò dẹ̀ sẹ́ni tó mọ history ọlọ́run kò sẹ́ni tó mọ history jésù gbogbo táwọn àǹkà yà ń pa àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ òbò àtokó tí ọlọ́run dá there must be reason tó fi dá wọn so èèyàn kan máa bamboozle wa kó máa sọ pé ìwọ ìyá jésù ìyá jésù kan nìkan ni ò lójú awẹ́ ni tí ò lójú awẹ́ ni please Hmm, wọ́n ti jẹ yán wọ́n ti jẹ àmàlà wọ́n ti jẹ gbẹ̀gìrì àwọn náà máa jẹ fùkù wọ́n máa jẹ ẹ̀dọ̀ oko wọn wá sá wọlé ikùn wọn á rí gbẹ̀ǹgbẹ̀ oko máa sá wọlé àní ńgbà tó bá ti jẹ ojú tó ti sanra dáadáa oko wá rí dà oko á dàbí tọ́mtọ́m lábẹ́ lábẹ́ ẹ̀pọ̀n ẹ̀pọ̀n wá rí ṣìgìdì oko wá sá wọlé wọ́n bá bá wọn ṣeré gan ìwọ̀nba tó kó máa jáde kò ní ju tíntínní lọ wọ́n ti jẹ fùkù wọ́n ti jẹ̀dọ̀ wọ́n ti jọ̀rá wọ́n ti sanra okùn ti bo kó mọ́lẹ̀ boko bá wọnú òbò gan ko. lè okó yẹn gan o lè deji g sport kò lọ kọjá ibi ẹnu òbò gangan lọ báwo lo ṣe fẹ́ gbádùn ẹ ẹ má ẹ lọ ṣe exercise ẹ̀yin Nigerian men kẹ lo àwọn exercise ko wà ẹ lo kọ́ bọ́ ṣe ń dóbò bọ́ ṣe ń gé ìdí tí obìnrin máa rí bó ṣe ń gé ìdí yẹn báyìí tí orí ẹ̀ yes look at skill kò ṣe pé bóyá kò wá ko kò dúró ko wá kóbìnrin pa tọpọ̀ kò ṣe gidigidi kò rò bí ti dobo àbí kó ṣe pàpàpà kó rò pé ó ti dóbò kó ń ṣe bó ṣe ń dóbò nìyẹn ẹ stop fùkù àti ẹ̀dọ̀ tẹ́ ń jẹ anyway ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra cream ìfẹ́ oge ẹ kọ sí ìfẹ́ oge ní plus two three four seven zero three nine two nine six two three six ìfẹ́ oge plus two three four seven zero three nine two nine six two three six fún cream fún ọtí ara bá ti bàjẹ́ then fún gbogbo àwa tí a need ta bá ní property ta fẹ́ tà ní nàìjíríà àbí ta fẹ́ ra property ẹ pè ẹ find property Sorry, plus two three four eight zero nine three six three zero three five four plus two three four eight zero nine three six three zero three five four then fún gbogbo uh, for the t forty perfumes ẹ lọ sórí www.t40perfume.com láti ra perfume tó tó tó ṣe déédéé fún ara. Hello? Hello? Hello, ma. Hello? Hello? Hmm. Hmm? Bluetooth so, mode. Hello. Hello, ma. Ma. Mo láwọn ọkùnrin yìí mo ní wọn wọn ọ̀sẹ̀ ń dì kọ́bọ̀. Wọ́n ṣe kí ni? Wọ́n wọ́n wọ́n ó ní wọn ò wà sẹ́ńdì kankan wọn ò wà sẹ́ńdì. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó rí wọn wọ ọ̀dàwí àwọn ọ̀rẹ́ rí ògùn kan fẹ́ dùn yẹn ló mọ̀ máa lé káàkiri. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ bá torí yá ẹ ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkùnrin tó bá wà sẹ́ksì gọ́wọ́gọ́ ló máa ra ọ̀dàwí ẹ̀ tó wà sẹ́ksì fún ìyàwó ẹ pé mo fẹ́ kó máa wọ kinní yìí fún mi. kíyàwó gan wọ̀ ṣán rí ni kíyàwó gan wọ̀ ṣán rí ni. Mm. sọ́ọ́rì ni mm. eh? wọn mọ̀ bá ṣe ń pèsè obìnrin fún sẹ́ẹ̀sì wọn ò ní màsáàjì yín ọ́ìlì ọ́ìlì tẹ́fi ọ́ìlì tẹ́fi lè màsáàjì ìyàwó yín pọ̀ wọn ò mọ̀ màsáàjì wọn Jesus Christ mm. mi ò ríru tí wọ́n rí owó ọ̀nira jù ìyàwó wọn kándù tó wí kándù tó wà lù yìí ènìyàn lè tó tán eh? àwọn tẹ́sí kándù máa tàn bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ láwọn àwọn sex scandal tẹ máa ra dim nínú eh, iná inú lékè tó dóra yín àmàlà àti gbẹ̀gìrì ní kọ́fì fùkù àti ṣàkìsí ẹlòmíì àwọ ẹran mẹ́fà sínú àbá wa já wa ranjú kalẹ̀ báyìí kó dóbò kò lè dóbò bó ti fi gbogbo ó ti fi gbogbo kíní jàmàlà ó kọ́ wárí tí ń rín láàrin ẹ̀pọ̀n. ohun tóbìnrin ní ìfira underwear tó fi ra underwear nílùú yìí ọkọ ò rí ọkọ ò ní rírí àlè ló máa appreciate ẹ̀ díẹ̀ ọkọ tó torí ẹ̀rá kò ní kò ní appreciate ìyàwó ẹ̀ wọ̀ ẹ́ àlè ló máa lọ wọ̀ fún mi ìrírú wọn rí hmm. mi ò ríru wọn rí o I don't know. àwọn dẹ̀kẹ̀rẹ́ náà máa fẹ́ kọ́ ọmọ wọn máa sòyìnbó nulẹ̀ ẹ̀dẹ̀ kí ẹ máa fẹ́ kọ́ ọmọ yín máa sòyìnbó nínú ilé ẹ̀ẹ̀dẹ̀ ní ṣèṣe òyìnbó ẹ̀ẹ̀ níra wọn dáwọ́ ẹ̀ fún ìyàwó yín ẹ̀ ẹ̀ ní ṣèṣe òyìnbó ẹ wá gbé fún ẹ máa ní come here junior òyìnbó náà gan ẹ̀ gbọ́ tààrà ẹ wá ní ṣèṣe òyìnbó ẹ ẹ ní rọndawẹ fún yàwó ibi yàwó gan bá rọndawẹ kó ti torí yín wọ g-string ẹ rí torí ẹ mọ̀ túmọ̀ ẹ ẹ wà used to bó bá yẹ pé wo àgbékọ́ kẹ ti sáré fa àgbékọ́ yẹn sókè kẹ ẹ fi do ni ìjẹkújẹ tẹtí ẹ máa ń jẹ ló máa ń bí mi nú kẹ fa ṣàkì àti pọ̀mọ́ àti ìfù awárunu ẹnu síwájú bí ẹnu ẹyẹ àwòkọ báyìí wọn á kó gbogbo ẹ̀jẹ̀ ó bá di pé kọ́ dóbò a máa ṣe wọn ò tí ì ní wọn ò lè gbé itan obìnrin fún ìṣẹ́jú méjì wọ́n máa ṣẹnu síwájú náà wọ́n máa jẹ gbogbo ẹ̀ jẹ gbogbo ẹ̀ títí títí títí okó máa fi sá wole. Oko gan kò ní dé g-spot obìnrin mọ́ okó mọ okó yẹn ò ní dé ibi g ibi àárín kò lè kọjá bá ti wọlé báyìí kò lè dúró ti sá wọlé fáàtì tẹ ti jẹ jẹjẹ ó ti jẹ kó okó sá wọlé so ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe i think i would i would do update on Nigeria men But Nigeria men all Nigeria men ni tó wà everywhere bóyá àwọn Nigeria men wa tó wà in diaspora tí wọ́n ti do akata tí akata ti teach wọn bóyá wọ́n ti ń learn wọ́n ti lè máa learn but àwọn tí wọn ò ní opportunity láti do akata you understand tí ìyàwó yín ó nẹ́ ń gbọ́ yìí ẹ ní ìyàwó yín ò dábìra ìyàwó tó bá ti rí pé oko yín ò rìn kankan oko ẹ̀rìn dọ̀rìdọ̀ lẹ́ni tẹ́ bá fọwọ́ kàn kò ní fẹ́ do yín tó ti rí pé ẹ mọ̀ pé kẹ́ máa kọ́ máa kẹ́ máa dóbìnrin kẹ́ máa ṣe <sighs> ní ó máa irritate obìnrin ìjẹkújẹ ni kẹ́ ẹ má ṣe exercise ló ń fà you understand ìjẹkújẹ ni kẹ́ máa dóbìnrin kẹ́ máa mí hẹlẹhẹlẹ láàrin ìṣẹ́jú méjì kẹ́ má lè dá ẹsẹ̀ obìnrin gbé sókè ẹ́n kẹ́ má lè gbé obìnrin mọ́ra kẹ́dẹ̀dọ́ lórí ìdúró kó jẹ́ pé gbogbo tiyín orí bẹ́ẹ̀dì lẹ ti fẹ́ dóbò àbórí chair tóbìnrin ò bá fi ara tì síbì kan ẹ ẹ lè dó obìnrin bóbìnrin bá jókòó lé yín lórí itan pé kẹ́ jókòó sórí síìtì kó lori lórí itan yín kó dó yín ara mama ni yín ni torí pé agbára yín ẹ lágbára mọ́ ẹ ti fagbára jẹ fùkù àti ẹ̀dọ̀. Hello Sayinka. Hello ma ẹ̀hẹ́ tó ẹ sọ̀rọ̀ jẹkújẹ tí wọ́n ń jẹ lórí oúnjẹ tèmi candy ni o chocolate mika kitkat ṣé àwọn yẹn náà ní fẹ́ẹ̀tì tí òun náà àdì sí ìdákọ́lẹ̀ ara wọn. ẹ ṣe tẹ̀lé ẹ ọ̀dọ́ kan máa ń tètè kọ́ ọmọ òṣùwọ̀n láì ṣokoléètì jù ẹ̀jẹ̀ bá wa bá wọn tọ́ lórí yẹn náà. black chocolate ó dáa láti boost libido bọ̀ kó ṣe pé kó wá máa mú gbogbo gbogbo drink ilé ayé kó jẹ́ pé ẹnu ẹni ṣúgà ti bẹ̀rẹ̀ ló parí sí. no gbogbo yẹn náà náà láìkì gbogbo ẹni sódà ó. Oh Eh, kò sí anything drink anything kò ṣáà dùn ọmọkùnrin yìí láìkí ẹ̀ hmm. ó láìkí anything bí dùn àti chocolate àti drink téèyàn náà ní infect ṣó ní tó ń ṣe pẹ̀lú ìdákọ́lẹ̀ wọn. bẹ́ẹ̀ ni gbónígbà míì ọ̀pọ̀lọpọ̀ wọn á máa ya ẹ̀jẹ̀ tó bá yàgbẹ́ báyìí di wọn á máa ro ẹ̀jẹ̀ ni ah ọlọ́wọ́n ọba àìmọye okó àwọn nàìjíríà mẹ́ẹ̀ tó máa ń róbò sá tí okó tiyín bá ti rí òbò báyìí ó máa rọ ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ please tó ìtajà ní chocolate da ṣùgbọ́n àwọn pink dúdú nìkan ni o jà kódà máa lè mọ mú ma bá ọ lọ́pẹ́ reduce bẹ́ẹ̀ o fi kíní ìbàlẹ̀ máa le dáadáa o wà lè máa lásán gà. kò ṣe pé kó pọ̀ jù kò ṣe pé kó pọ̀ jù kò ṣe pé kó pọ̀ jù ẹ̀yin nàìjíríà mẹ́ ni mo rí tẹ́ máa dó obìnrin tẹ́ dẹ̀ máa dà tóbìnrin dẹ̀ máa pòṣe pé ó oh, irú kí wàá lélẹ́yìí ẹ jọ ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣàtúnṣe ẹ má jẹ́ kẹ́ máa do ẹ má sọ oko yìí di oko kí wá leléyìí irú kí leléyìí irú kíru wo wá leléyìí oko ọ̀pọ̀lọpọ̀ yín oko ọ̀pọ̀lọpọ̀ yín ti di irú kí leléyìí nínú kẹ́ máa jẹ fùkù kẹ́ máa jẹ dọ̀ kẹ́ máa jẹ gbogbo oríṣiríṣi ọ̀dọ̀ yín ni ṣúgà ti bẹ̀rẹ̀ bẹ̀ ló parí sí ẹ ẹ wá máa mí hẹlẹhẹlẹ ẹ ṣẹnu bí ẹnu àwòko kò sí nǹkan tẹ́ ẹ lè jẹ gbogbo adùn ayé ẹnu yín ni òbò nìkan náà lẹ lè dó i'm telling you kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́mí ò bú anybody mo kàn ń fi sọ̀rọ̀ ni àwọn report it pọ̀ jù pé ẹ wà romantic Eh, mọ̀ romance obìnrin Eh, mọ̀ bá obìnrin ṣeré ẹ ti bóyá lè ẹ ti ẹ mọ̀ bí tó bóyá ìgbà tí máa ma ṣe update yẹn màá ní kẹ́ ẹ mú pen ẹ kọ gbogbo àwọn gbogbo àwọn moving point àwọn indigenous zones obìnrin ẹ kọ́lẹ̀. E if you Nigeria mo fẹ́ kan nkan tí bọ̀bọ̀ yìí kọ ẹ kọ́lẹ̀ awọ awọ fàwọ̀rajà lẹ́lòmíì ẹlòmíì máa pupa ó máa fàyìn okó ẹ̀ ò ní ṣiṣẹ́ ẹlòmíì pupa tó yẹ pé ọmọkùnrin datọ́ síbẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó gbé sábẹ́ wà láì kò ju ta láǹgbà lọ okó yẹn ò dẹ̀ tún wá ní ṣiṣẹ́ gbọ̀pọ̀ kó bá kéré kò ní kẹ má mọ̀ ọ́ lò ẹ kò ní kẹ má mọ̀ ọ́ lò tó kó bá kéré. ẹ máa wá oko ńlá oko kékeré ẹ̀yin tẹ́ ẹ̀ mọ oko kékeré lò lẹ́fẹ́ mọ oko ńlá lò eh, so ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n fi èyí ní ìṣe tomorrow is my birthday i'm wishing myself happy birthday in advance ẹ àṣeyí ṣàmọdún fún mi <laughs> ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ títí di ìgbà tá a tún máa mo fẹ́ ká sọ̀rọ̀ lórí how to restore love back Sinu marriage how to restore love back gbogbo ẹ̀ náà àti ìbẹ̀rẹ̀ àti òpin oko ló bá dé oko àtòbò ló bá dé tẹ́ ẹ̀ bá ti ṣe dáadáa àwọn obìnrin yẹn á sá lọ àwọn obìnrin ẹlòmíì á gbé òbò obìnrin yín gbóná nítorí kò sí nǹkan tí obìnrin tí oko ń jẹ tí òbò ń jẹ ju oko lọ gbogbo àwọn obìnrin tẹ́ ń sọ wípé tán sọ pé àwọn ò àwọn oko yín ò ẹ̀yin ò àwọn ò dá àwọn ò dá tí jàmó bá handle wọn tíjà mo bá ń dùn wọn àbí tó bá tí àwọn kan tó mọ̀ ń pa òbò tó lè ṣe òbò gẹ́gẹ́ tó lè fi èso dóòbò àwọn tó lè fi èso bá òbò ṣeré ẹ mọ̀ pé wọ́n máa ń fi èso dóòbò tó máa ń fi èso bá òbò ṣeré tó bá handle àwọn ìyàwó yín ọlọ́run má jẹ́ kẹ́ lùsì wọn sọ́wọ́ wọn o eh, i'm going don't tell me please don't go let me go ọ̀pọ̀lọpọ̀ ń sìn ẹ bá ti gbọ́rọ̀ yẹn máa lọ fi masturbate ẹ wá nílé dòbò mo ní èèyàn kan tí mo bá ṣiṣẹ́ ní jẹ lánàá ló ń gborí ó ṣiṣẹ́ ah ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ gan ó fi taratara ṣe mú ní àbẹ́ bá délé sí ẹ máa wà useless ni torí agbára tó yẹ kẹ lọ lò nílé sí ẹ ti lò níbi iṣẹ́ wọ́n bá pè yín bẹ́ẹ̀ bá délé sí ẹ nílé dòbò irú yẹn máa ṣe túkẹ́túkẹ́ ni obìnrin ọkùnrin láti lè gé ìdí kò gé ìdí kò twist waist ẹ tó bá ń dó obìnrin lọ́wọ́ kò twist waist ẹ kóbìnrin rí pé òun twist waist ẹ ó máa ń jẹ́ kó rí obìnrin táṣì ni anyway a máa ma ríra níjọ́ Saturday àbíjọ àmì níjọ Sunday kó tó dìgbà náà ire lójú owó ń rí o I love you all bye for now.